إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار لين بتي أدوقف ولنغضا أترى إكاس أتي يجيولون فو النبي محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn tí ó ń tẹ̀lé ìlànà nẹ́bì bẹ̀rẹ̀ láti rí àwọn sọ̀hábà rẹ̀ àwọn ará ilé rẹ̀ gbogbo mùsùlùmí lápapọ̀ tí ó fi di ọjọ́ gbíndé alkeyama abẹ́lọ́n kó fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí wọn gbogbo àwọn tí aláǹfààní láti lè máa gbọ́ ara wa ní dèdè àsìkò yìí akíra wa bẹ̀rẹ̀ láti rí àwọn ustaz àwọn shuyukh tí wọ́n gbé ìjókòó yìí kalẹ̀ àwọn fadilatu sheikh al-imam Ibrahim Hamza àti ustaz Rashid àti àwọn ustaz tí wọ́n darí ètò nísìn gbogbo àwọn tí a ká jẹ́ àwọn tí a jẹ́ alágbàtẹ̀rù ètò yìí tí a gbé dáwà sàlẹ̀fíyà lọ́wọ́ ní ìsàlẹ̀ ìkóníyà yìí gbogbo wa ni mo kí ní àpapọ̀ so ó wà nínú nǹkan tí ó mọ́ni lára tí bá ti wá sí Èkó níbí yìí èmi a máa rí iṣẹ́ àfihàn iṣẹ́ àwọn àfáà ìrì mọ́rírì rẹ̀ ni a máa rí sí dandan lórí mi wípé àwọn kan ni wọ́n ń ṣe iṣẹ́ ńláńlá ní àyè kọ̀ọ̀kan àyè kọ̀ọ̀kan ní ìlú Èkó níbí yìí tó fi pé súnà náà ó ń lọ sí òkè sàlàfíà ó ń lọ sí òkè kódà nínú àánú ọlọ́run ọba tí ọlọ́run ọba ṣe òun ni pé dàrúdàpọ̀ tí àwọn èèyàn bá fẹ́ dálẹ̀ sínú sàlàfíà yìí tó inú àwọn ṣèyókò èkó yìí náà ni ọlọ́run máa ń lò láti máa fi yanjú rẹ̀ láti máa fi ṣàlàyé rẹ̀ pàtàkì jùlọ àwọn fadilatu Sheikh Sheikh Abdul Ghani Jumu'ah حفظه الله ورعاه so iṣẹ́ láńlá tí wọ́n ń ṣe lórí abdab àní asalafiya ìdáàbòbò da'wa salafiya wa manhajuha àti ìlànà salafiya tí wọ́n ń dáàbòbò kí ọlọ́run kọ́mọ́ ṣàmọ́dá wa dáàbòbò àwọn náà kọ́lọ́n jẹ́ kí wọ́n rí àpàdà sí aburú lọ́nkọ́ wọn láyé ìjọ kan oṣù rẹ̀ tó gbọ́ àwọn oṣù yóò kò yókù náà bákan náà mo kí àwọn ìmáàmù tí wọ́n ń bẹ ní ẹgbẹ́ mi tó kí ọlọ́run tí ó ṣàlékún dáadáa fún wọn tó èmi tí ẹ̀rù pé wọ́n wà nílọrin ni àti wọ́n tún ti wà ní èkó níyà yìí tó kúrò kí ẹ̀yìn náà àti gbogbo àwọn ọmọ ìyá ní àpapọ̀. السلام عليكم ورحمة الله وبركاته nǹkan tó ní kí n sọ̀rọ̀ lélẹ́rí òun náà ni pàtàkì títọ́ ọmọ obìnrin nínú Islam pàtàkì títọ́ ọmọ obìnrin nínú Islam inú nǹkan tí ó gbọ́dọ̀ dá mùsùlùmí lójú òun náà ni pé ọmọ bíbí oore kan ni sínú àwọn oore ọlọ́run ọba tó pọ̀ oore ọlọ́run ọba pọ̀ ìkẹ́ tí ọlọ́run ọba ń ṣe fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọ̀pọ̀. kódà ọlọ́wọ́ bá jí kó yé wa pé sábà ní ká ka àwọn ìkẹ́ ọlọ́run bá yẹn làákàyè wa kò lè gbé e tán a lè rí kà tán bá ní wa in ta'uddu ni'matallahi la tuhsuha olúwa ní tẹ́ bá ní àwọn orin tí mo ṣe fún ẹ̀yin èèyàn kò sí bí làákàyè ṣe lè fẹ̀ tó ẹ lè kà tán lára orí ọlọ́run òun náà ni owó ara orí ọlọ́run òun ni ọmọ bíbí ara orí ọlọ́run òun náà ni àlàáfíà. ara orí ọlọ́run òun náà ni àlàáfíà níbi gbogbo nǹkan tí yẹn níbi àlàáfíà sí àlàáfíà ojú àlàáfíà ọpọlọ àlàáfíà àwọn oríkèéríkè torí jọ́pọ̀ mi ènìyàn bá ń rí orí ọlọ́run nígbà tó bá yọ kalẹ̀ lára ọmọ ènìyàn kan. pẹ̀lú wa mọ̀ pé ah, àṣórí ọlọ́run tún lélẹ́ yìí náà bóyá ẹni tí ó lè wò ní ìsìnkú mo fẹ́ sáré dé sàlẹ̀ ńbẹ̀ yóò sì sáré débẹ̀ náà ni ìjọ tó bá rí ẹni tí òun wá lè gbé ẹsẹ̀ láti bí síbẹ̀ wọn pé wàá rí pé ah, àṣé ọlọ́run ti ẹ̀sùn ń ṣe orin fèmí náà kódà làákàyè múmú ẹni pé kí n ó ní mẹ́mórì tó sharp ara orí ọlọ́run ni ẹni tó máa ń dá eléyìí mọ̀ jù òun náà lẹ́nu tí bá ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ó ń kọ́yàn nílé kí ó ń kọ́yàn ní ilé ẹ̀kọ́ ìwé kódà ẹni tó ń kọ́yàn ní ṣe ọwọ́ ń gbà mí ṣe pé wọ́n á rí i pé mo sì kọ́wọ́ kọ́wọ́ kọ́wọ́ kọ́wọ́ kò yé ọ. elu ni ti kọ́ lẹ́ẹ̀kan náà báyìí nǹkan yẹn ti yé ẹlòmíì sì ni mo ní ọ̀kan náà àwọn ọmọ kéwú kan gba àwọn ni mo pé ọba ọlá rẹ tóbi. ìkan bẹ nínú wọn tó ṣe pé mo rí ẹni nínú àwọn àìjá yíba ọlọ́run lára ọmọ yẹn. ìjọ yẹn ó dé lóun fẹ́ tí ó ọmọ kékeré níbi ọmọ ọdún mẹ́wàá àbí ọmọ ọdún méjìlá ó sì gbé síra táwọn pè dòrèjì lọ́wọ́ ibùdó dòrèjì wọ́n á ní àà ibùdó dòrèjì lọ́wọ́ ká ó ní bẹ́ẹ̀ ni àà tán abábẹ́rẹ̀ ń bá kọ ní márùn-ún mo kọ lẹ́sẹ̀ márùn-ún mo yóò tó márùn-ún ó ní kò tó márùn-ún òṣùwọ̀n ni ká márùn-ún mo kọ ọ̀hún ó sì kà á píú mo ti kọ náà ló ti kà á mo tún kọ ó dé fifteen ó twenty ó ní kí n máa tún mú ní àá ó tó báwọn ká ìtumọ̀ kọ wàláhì ìtọ́ka padà lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ náà mo lọ tán so ẹnìkan wá ń bẹ tó ṣe pé wàláhì ó lò tó ọdún mẹ́jọ lè kéwò kò lè jọyìn ara àfi mẹ́ta papọ̀ tẹ́bá ti kọ́ nísìn nun kẹsàn-án ní àyín sukun nẹ́ẹ̀ nun kẹsàn-án ní àyín sukun nẹ́ẹ̀ min fatiha ma nẹ́ẹ̀ ma tóka bí o ti máa wònú bá kẹsàn-án àà àní nun kẹsàn-án ní nun kẹsàn-án ní nun kẹsàn-án ní yóò wù tẹ̀lé ọ àyín sukun tó bá pé méjèèjì papọ̀ báyìí mọ̀ yà tó tóka nun bá kò ní rí ó lè nínú kẹsọ náà àà tó bó ṣe wá sínú títí kọ̀ mọ́ káàdì fún so ibẹ̀ yẹn ni ó ti máa mọ̀ pé oore ọlọ́run ọba oore rẹ̀ pọ̀ tí máa ń ṣe fún ẹ̀dá rẹ̀ bí mo fẹ́ lò ní pé ṣe wá rí àwọn Yorùbá ní ìtọ́ hàn sí ni. òun ni pé orí ọlọ́run ọ̀fẹ́ ju bí mẹ́ta lọ lọ́dọ̀ wa mẹ́ta náà ni kọ́dà ẹlẹ́kẹta yẹn gan-an ọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan lẹ́sìn máa gbọ́ tí nǹkan bá ṣẹlẹ̀ lẹ́padà máa mà alákọ̀ọ́kọ́ orí lọ́dọ̀ yorùbá owó owó ni àkọ́kọ́ orí lọ́dọ̀ yorùbá nù ọ̀tán olówó ló láyé ọlọ́mọ ló láyé ọ̀tán bí àgbọ́yé lórí oore bó ṣe rí lọ́dọ̀ yorùbá nù náà ni ọ̀nà tí yorùbá ti fi ń di kèfèrí tí fi ń ṣẹbọ kódà tó fi ń kó nínú islam ọ̀nà owó ọ̀nà àwọn wá ọmọ ó pọ̀ gan-an ẹlẹ́kẹta tí mo sọ òun ni àlàáfíà. So, èèyàn díẹ̀ ní máa ń ka àlàáfíà kún oore ọlọ́run ọba tí ìbá ti pé ńgbà tó bá rẹ̀ ní ẹ̀sìn wa máa mọ̀ pé ah, àtúrò ọlọ́run ni nílẹ̀ àlàáfíà yìí wàláì ah àlàáfíà ju gbogbo nǹkan lọ so bí tí mo fẹ́ lò ní pé lára oore ọlọ́run òun náà ni ọmọ bíbí kọ́lọ́n kó fún yàn ní ọmọ. ara orí ọlọ́run tí mo ń fẹ́ dàní tó bá wá wu ọlọ́run ní máa ń fún ẹ̀dá èyí tó bá sì wù ú ní ń fún ọmọ ènìyàn ìkan kò pàtàkì jù lọ́dọ̀ ọlọ́run ọba jù kan lọ. ọlọ́run ọba ṣàlàyé nínú قل لله ملك السماوات والأرض قل واني من مني أكبر سما أتلالي يهب لمن يشاء إناثا قلت باويني ولو با من يشاء أنت باويني بقول تبا تري من يشاء ندي yẹn ni pé kò túmọ̀ sí pé sọlọ ń láìkí ẹni yẹn ó wù ní tó bá ti wù ní ṣe máa ń pè é ẹ tó yóò rìn pé wa yarzuqu man yasha'u bi ghayri hisab òun máa ń ṣáàrùsì kí fún ẹni tó bá wù òun kò túmọ̀ sí pé ẹni tọ́lọ́run ọba láìkí ọkàn wíṣì ni pé mo fún ọ yìí náà lẹ́bi rí ẹni tó ní owó ó lè jẹ́ ọ̀tọ̀ ọlọ́run kódà yóò mọ̀ pé owó yẹn ṣaburú owó yóò sọ̀rọ̀ pọ̀ sí i ẹ̀ẹ́rì ẹni tó ní owó lọ́wọ́ ó lè jẹ́ ọ̀rẹ́ ọlọ́run yóò mọ̀ fún yẹn tẹ̀lé tọlọ́run owó yẹn ó sì máa pọ̀ sí i torí ọkàn wu ọlọ́run ni ẹlòmíì sì ni ó sì jẹun tí ń tẹ̀lé ọlọ́run ó nífẹ̀ẹ́ sìn ọlọ́run sì ní ìní fún ọ ní owó yẹ kò bèrò yọ̀rọ̀ àṣẹ níwọ̀nba fún un ẹlòmíì sì ni yóò jẹ ọta ọlọ́run náà yóò ní ìní fún ọ lówó yóò tún ṣe ní kékeré náà tó kò túmọ̀ sí pé èèyàn lówó ọ̀rẹ́ ọlọ́run ni ìyá ọlọ́run fẹ́ràn rẹ èèyàn lówó kò túmọ̀ sí pé ọba èèyàn lówó kò sí pé ọlọ́run àbí tó yọ èèyàn ọ̀wá ní kò tó mọ̀ pẹ́ nìyẹn yóò jẹ́ ọ̀rẹ́ ọlọ́run kẹ̀kẹ́ rí àwọn ẹni ọlọ́run ńláńlá ní o má ní kí ló dé ẹ̀rí pé kò rí nǹkan kò ní owó ni ìyẹn ò túmọ̀ rẹ̀ o iṣẹ́ rẹ̀ ẹ̀sìn rẹ̀ òun ní máa ń túmọ̀ síbi yẹn bá ṣe rí níwájú ọlọ́run sọ àwọn nǹkan tọ́lọ́run máa ń fún yẹn pẹ̀lú pé bó ṣe wish pé bó ṣe will pé wọ́n kàn will láti fọ́ kò sí nínú táwọn fi ń dá ọ̀rẹ́ ọlọ́run ọba mà olúwa ní èmi a máa fún yàn ní ọmọ obìnrin iná sá wọ̀nyẹ́ ẹ̀hẹ́bùlẹ́mẹ́yìn ẹ̀ṣẹ́ òdòkúrọ̀ ẹlòmíì màá ti fún ní ọmọ ọkùnrin àwọn ọkùnrin náà ni ó bí lọ ọlọ́tún ní áwùjọ zàwíjù ọmọ dùkọ̀rọ̀nán wọ iná sá olúwa nígbà míì ń sì mix ọkùnrin àtobìnrin fún ọmọ ènìyàn yóò bí ọkùnrin yóò bóbìnrin kọ́dà ìlú mi ọmọ bí lera wọn ni ó lè bímọ kan wọn ni àlàbọ̀lù wọn máa ń bí ń tiẹ̀ wọn tó bá ti di ọkùnrin yóò tó bóbìnrin yóò bọ́kùnrin yóò tó bóbìnrin yóò tó bọ́kùnrin yóò tó bóbìnrin so olúwa ní bó ṣe wo òun lòun ṣe máa ń ṣe gbàtọ́ lọ́wọ́ wa parí rẹ̀ ó ní wọ̀ yẹ jà ẹ́lùmáyà ò àkíyìmá ó ní èmi ọlọ́wọ́ bá má ti sí ẹlòmíì ní àkíyèmán ẹni tí kò ní bí kò ní lóyún kò ní níní fẹ́ kò sí ọ̀nà tẹ́lẹ̀ gbígbà kódà bẹ́ẹ̀ léṣe IVF kò ní sọ̀kìdì yóò máa tanu ní ìsìnlẹ̀ kò ní ẹ kó ẹ náwó náwó náwó náwó ọlọ́run ní ìfún kódà ẹlòmíì mọ́tò láwọn tó ń gba ọmọ àlè náà níbi IVF tura ẹni wọ́n jẹ́ kó yé pé gbogbo eggs rẹ̀ pé kò lè produce nǹkan kan yóò sì ní yẹ ẹ bá mi wá tẹnìkan kọ́dà ẹni ní adopt ọmọ ọmọ tó adopt yẹn yóò tún kú wọn lójú àṣọ ọ̀fẹ́ gbà náà ni akíman ẹ̀yìn ẹlẹ́yin tọ́lọ̀ lè wá tó fẹ́ fi ṣe ipf fún ẹ̀yìn yẹn ló tún mo ti rí rí báyìí so ọlọ́run sáà ní àníṣe òwò ní níṣẹ́ àti tó bá fẹ́ gbé ọmọ àlè sílé rẹ̀ ọmọ àlè yẹn ni pé wọ́n gbẹ ẹyin ẹlẹ́yin fún ọ so tí èsì tọkọ rẹ àbí tọkọ rẹ títí ẹ tí ọ̀dà mọ́ lọ́wọ́ àtòbìnrin lóbìnrin wọ́n fi fún ọ so ẹni yẹn ọgbà fọlọ́run nù. sọ ọlọ́run bá ní innahu alimun qadir olùwà ní èmi ọlọ́run èmi ni mo jẹ́ ni tí mo mà mo mà dí pàtàkì tí n fi fún ọ ẹni tí mo bá fún ni mo mà dí pàtàkì tí mo fi fún ó yé mi kọdíyàn agbára mi ti ka láti mọ fún yàn agbára mi ka láti fún yàn tó bọ́lá ti ṣàlàyé ọ̀rọ̀ bóun ṣe máa ń pín ọmọ bíbí inú Suratu Shura láti àyà forty nine sí fifty. nínú nǹkan tí wọ́n yẹ kí àwa mùsùlùmí ká tún ìròrí wa ṣe lórí rẹ̀ nípa ọmọ bíbí òun ni pé ká ṣọ́ra fún ìlànà àwọn àwọn jàhìlíyà àwọn kèfèrí ọ̀nà tí wọ́n fi ń bá ọmọ wọn lò tọ́lọ́wọ́n bá ṣàlàyé rẹ̀ fún wa ní suratu takwir ní suratu nahal nínú àyà 58-59 ọlọ́wọ́ bá ní wá idha bushira ahaduhum bil unsa dhalla wajhuhu muswaddan wa huwa kadhim olùwà ní àwọn kèfèrí tí wọ́n bá ní wọ́n bímọ nígbà yẹn ká nàbí o dé sábà ní obìnrin la bí múdùú ó sì chíńjì lẹ́ẹ̀kan náà ẹnìyẹn ojú rẹ̀ ó sì yí padà lẹ́ẹ̀kan náà wọ́n bá ti ní obìnrin náà la bí o olùwà ní ìṣesí yẹn ìṣesí táwọn kékeré máa ń ṣe ni. ظل وجهه مسودا وهو كظيم inú bí lẹ́yìn ìgbà tí ló bá bí sẹ́yìn yatawara min al-qawm yóò wà mọ́ lọ lè forí pamọ́ kò ní jáde sáwọn èèyàn min su'i ma bushira bihi nítorí ìbànújẹ́ ìròyìn tó gbọ́ ìbànújẹ́ ìròyìn tó gbọ́ olúwa ní ayọ̀mùsíkòhù àìláhù ní ṣé ó wá lẹ́tọ̀ọ́ kó wá máa mú oore tẹ́mi ọlọ́run ọba fún kó fọwọ́ yẹpẹrẹ mú un àwọn yẹ tó so ó fi tọrọ ọ̀bẹ àbí yóò tiẹ̀ lọ lè rí mọ́nú yẹpẹ́ ni. ló wà ní àlá sá àmà yà ṣùkùmù nǹkan tó ń sè yẹn burú o ó burú lọ́sọ́rọ́tò ńlá xẹ́l lọ́lọ́ ti sọ̀rọ̀ yìí kódà ẹ má jẹ́ ń sọ̀rọ̀ yìí nínú àwọn tí atúlágbàgbọ́ yìí sọ́nà mo ti rẹ́ tó ṣe pé obìnrin àkọ́kọ́ obìnrin ìkejì obìnrin ìkẹta obìnrin ìkẹrin obìnrin ìkarùn-ún obìnrin sọ ọ wá di pé tó bá di pé wọ́n níyàwó rẹ̀ bímọ ara rẹ̀ sì nífẹ̀ẹ́ yá ó ti wá dé péjì pé ní ìsinmi pé wọ́n lọ lè máa ń ṣe ultrasound nísìn tó bá ti ṣe wọ́n máa ń sọ fún yàn bẹ́ẹ̀ wípé xx tàbí yy wípé nìkan ni so tó bá sọ fún kóbìnrin ni yóò sì bẹ̀rẹ̀ ara rẹ̀ yóò sì rọ̀ lẹ́ẹ̀kan náà yáa so kí ló sì fà á ìròrí ìfi ìyàtọ̀ sí ọmọkùnrin àti ọmọbìnrin ni kódà ìlúmí ẹ̀mọ̀ rí pé ó ní mo fẹ́ fẹ́ ìyàwó kejì kí ló fẹ́ fẹ́ ìyàwó kejì fún ó ní alákọ̀ọ́kọ́ ò sí ìbímọ ọkùnrin ni a kì í sí ìbímọ ọkùnrin ó rẹ́ ń tí ìyàwó tí ò tiẹ̀ tí ìbímọ rárá ni wàláì mo mọ búrọ̀ àtúnṣe pé ìyàwó rẹ̀ kò tí ì ọmọ wọn ti níyàwó tó fifteen years báyìí fifteen bóra yẹn ti ń sọ pé àwọn òṣìjọba wà náà ni torí wọn ò tí ì nípa láti lọ lè fẹ́ ìyàwó kejì tó ti wà pẹ̀lú àlàáfíà pẹ̀lú ìfẹ́ pẹ̀lú òdòdó kò sí tí máa ń gbìyàn rírun nǹkan báyẹn ṣe ju àgbọ́yé ẹ̀sìn lọ àgbọ́yé ẹ̀sìn rẹ̀ kò kẹ́ni tí ń bínú lórí bọ́ ń fún lọ́mọbìnrin nǹkan ọmọbìnrin ní ń bí tójú ń tì tára ń tì í tí ń sáré fún wọn fẹ́ ìyàwó mi sírù yíò ní ìyàwó lòdì wà ní bímọ kí ni ó ṣe kí ni ó ṣe so òun ni pé ìṣesí yìí ọlọ́wọ́ bá jẹ́ kó yé wa nínú Al-Qur'an ipe àwọn kẹfìrí bó ṣe máa ń ṣe pẹ̀lú obìnrin lélẹ́yìí ara ìṣesí wọn òun náà ló lé wọn ẹ̀rí pọ́lọ́ ní àyẹ̀dúsù am yẹ̀dúsù ú fi turab lọ wá bá wọn débi pé wọ́n padà wá ń ṣe pé wọ́n tiẹ̀ lọ lè tán bá bí ọmọ yẹn tán wọ́n bá ní ọmọbìnrin ní yóò sì gbé yóò sì lọ lè rí malẹ̀ nǹkan méjì ni ni màá ń ṣe wọ́n wọ́n ti rí sí bíi bíi ẹni pé ìyẹpẹrẹ pé ah irú ọmọ òun wá bí ọmọbìnrin ẹ̀rí pé olùrẹ̀ náà ti ń bẹ náà lọ́dọ̀ àwọn èèyàn náà tán bá bímọ ọkùnrin wọ́n ní ah ah ẹ̀hẹ́n òpómúlérò àbíkẹ́ náà máa ń pè wọ́n ní ẹ̀hẹ́n àrólé náà ló múdé yìí àrólé lọ́wọ́ gbúrú àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ báwọn kí ọmọ sọ gbúrú àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àìnílàáká ìtóni lẹ́yìn ìgbà tí ẹ̀sìn ò bá sí àìnílàáká yìí náà tó wà mẹ́ tó yẹ kó bá nílàáká yìí fún ara rẹ̀ òun ló lajú báyìí yóò rí pé ọmọkùnrin ọjọ́ ọmọkùnrin lọ́wọ́ ní kó já rólé ọjọ́ ọmọbìnrin lọ́wọ́ ní kó mọ̀ wúlò tó làákàyè rẹ̀ sọ fún pé yẹn kọ́ káàtì wá tó sọ pé ẹ̀sìn tọ́lọ́mí sọ pé wà ìdẹ̀lmọ̀ údẹ̀tù su'ilat bí ayé zambin kó tilẹ̀ yẹn ni pé àwọn ọmọ tí àwọn èèyàn máa ń rì mọ́lẹ̀ ní àsìkò yẹn ọlọ́run bá ní àwọn ọmọ èèyàn padà wá bí rìpíkí làwọn ṣe gan-an tẹ́fì ń rí àwọn mọ́lẹ̀ yẹn ni kọ́ máa ń rí àwọn ọmọ obìnrin mọ́lẹ̀ ní ní àsìkò tó bá ti bí. anábì sallallahu alaihi wasallam ìgbà tí anábì gbé dáhà ìsìláàmù dé anábì yí ojú ìròrí àwọn èèyàn padà nípa àwọn obìnrin. عبد الله بن عباس رضي الله عنه قل النبي صلى الله عليه وسلم أصقي من ولدت له ابنة فلم يئدها ولم يهنها ولم يؤثر ولده عليها أدخله الله بها الجنة النبي ni ẹni tó bá bí ọmọbìnrin gbogbo nǹkan tá ànábìyàn tó bá bí ọmọ obìnrin wẹ̀lẹ́mú yóò ìdè hà kọ̀ lọ lè bò mọ́lẹ̀ ó ní ìdọ̀gbọ́n ìfún lọ́rùn tó bá fún lọ́rùn tó ìsìlọ̀ lè bò mọ́lẹ̀ wẹ̀lẹ́mú yóò hìn hà kọ̀ yẹ pẹ́rẹ́ rẹ̀ pé ọmọ wò wẹ̀lẹ́mú yóò ẹ̀sìr wẹ́lẹ́dẹ́wò àìlẹ́ ìhà kò mọ́ tún pìrìvà kó pàtàkì ọmọkùnrin jù lọ jọmọbìnrin lọ anábì ni ẹni irú ẹni tó bá ń pàtàkì ọmọbìnrin báwọn àdìkọ́lá Allahu al-jannata ẹni yẹn ọlọ́run ó fi ẹni yẹn sí aljanna anábì tó sọ inú hadithi Mughira bin Shu'ba ó ní inna Allaha harrama alaykum uququl ummahat anábì ni ọlọ́run ọba ṣe lọ́rọ̀ yẹn fún yín kẹ́ máa ṣe òbí yín pàtàkì jùlọ àwọn màmá tẹ́ máa ṣe màmá yín wà mẹ́nà ẹnuwà hàtìn kéèyàn máa fún ẹni tó yẹ kéèyàn fún lẹ́tọ̀ rẹ̀ kéèyàn máa fún wà wá ẹ̀dẹ̀lbẹ̀nà ànábì ní èèwọ̀ tó ni kéèyàn máa rí àwọn ọmọ obìnrin tí yẹn bá bí kéèyàn máa rí mọ́lẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ yìí ànábì fi ń ti yí ìròrí àwọn sọ̀hábà padà láti pé kí wọ́n fi mọ bí àwọn ó ṣe máa lò pẹ̀lú àwọn ọmọ obìnrin. níbí yìí nǹkan méjì ni mo fẹ́ ṣe màá sọ àwọn àhìmíyà tó bákan náà màá wá sọ kàìfíyà tọ́bíyà sílbànà. Anas bin Malik radiyallahu anhu ó ní Ànábì sallallahu alaihi wasallam sọ báyìí pé mẹ́nà àálẹ̀ jariyataini Ànábì ní ẹni tí ó bá tọ́jú ọmọ obìnrin méjì ó tọ́jú wọn hatta tabulugha táwọn ọmọ yẹn wá dé pé wọ́n dé ipò bàlágà wọ́n dàgbà ọ̀tọ́ ni màá fi wá síbi pé bóun ni wàá ṣe tọ́ wọn. ṣé o tọ́mọ yẹn ó graduate wá di wá di accountant àbọ̀ wá di medical doctor àbí ó di nurse ìyẹn níjẹ́ kó tọ́mọ níjẹ́ báwọn so pé a ah, ti parí masters lọ́wọ́ nìsín tí yẹn mẹ́bí ń sọ ike ń tọ́ bá tọ́ ọmọ méjì obìnrin táwọn ọmọ fi wá bàlágà. ànábì ní jaa yawm al-qiyamah ẹnìyẹn tó bá jọ gbèǹde al-qiyamah ana wa huwa èmi àti ẹ̀ àjọ wà papọ̀ ni ànábì ní ẹni Anas bin Malik ó ní wa huwa wa damma asabi'ahu ana wa huwa ó ní ní àtẹnìyẹn àjọ wà ó wa damma Rasulullahi sallallahu alaihi wasallam asabi'ahu ànábì wa na ọwọ́ rẹ̀ ọwọ́ tó báyìí pé ṣẹ́rí bí ọwọ́ ìṣe wà sílẹ̀ yìí bẹ́ẹ̀ lè ní àtẹnìyàn àjọ wà níjọ gbéǹde alkiyama. Anas bin Malik oní ànábì tó sọ pé man aala bintain aw ibnatain bintain ànábì ni ẹni tó bá tọ́jú ọmọbìnrin méjì aw salasa àbó tọ́jú ọmọbìnrin mẹ́ta hatta bayya aw hatta yabinna yanfasilna anhu bitazwij aw mawt tó pé ní tí ó padà mú òun àti ẹni yẹn yà wọ́n àtọ́mọ rẹ obìnrin tó mú yín yà ni pé ó fẹ́ lọ lè lọ́kọ àbí ọlọ́run ti gbẹ̀mí rẹ̀ ìyẹn ni pé ọmọ yẹn wá kú èèyàn tọ́ títí tọmọ yẹn fi kú àbí èèyàn tọ́ tó fi lọ lé ọkọ anabi sallallahu alaihi wasallam ni pé kuntu ana wa huwa fil jannati ka hatayn àbí kó jẹ́ kí bàbá yẹn náà ló tọ́jú ọmọ yẹn tó fi di pé ó padà wá kú ó ń tọ́jú àwọn ọmọbìnrin yẹn ó ń tọ́jú wọn bó ṣe yẹ kó tọ́jú wọn ọwọ́ ikú adé bàbá ti ń tọ́jú wọn yẹn àbọ́mọ náà ni ikú débá tí bàbá ń tọ́jú rẹ̀ anabi ni kuntu ana wa huwa fil jannati anabi ni èmi àtẹniyẹn àjọ wà lálẹ́ janna ni kahatayn wa ashara bi usbu'aihi alwusta wallati taliha anabi wa fi ọwọ́ rẹ̀ alwusta ètò láàrin yìí àti tó ọwọ́ àti júwe ṣùgbọ́n ṣe wà síra wọn yìí ẹnikẹ́ni yẹn yóò súnmọ́ ní pẹ́kípẹ́kí níjọ́gbìn ní alkiyama ni ìtumọ̀ àdéhùn yìí ni pé inú ọ̀nà tí yẹn máa fi ń rí ojú oore ọlọ́run ọba níjọ́gbìn ní alkiyama náà ni ọmọ títọ́ pàtàkì jùlọ obìnrin ọwà ń bẹ̀. Ànábì sallallahu alaihi wasallam hadisi Uqba bin Amir wọn gba hadisi wa wọn man kana lahu thalathu banatin anábìlẹ̀ tó bá ní ọmọbìnrin mẹ́ta fasabara alayhinna ó wá ṣe sùúrù lórí bí ṣe ń tọ́jú wọn ó tọ́jú wọn ó ṣe sùúrù ó fi tọ́ wọn wà á tọ̀ ẹ̀mẹ̀ òhun náà ó ń fún wọn lóúnjẹ wàsàkọ̀ òhun náà ó ń fún wọn lómi mu wàkàtà òhun náà ó ń wọṣọ fún wọn ìrìnra tọ́ sí wọn lọ́rùn min jiddatihi lára wàhálà rẹ̀ fi ń ṣe ẹnikóhun ní ṣiṣẹ́ ní fi ń togbó nǹkan yìí fún wa anábì ni kunna lahu hijaban minan nari yawmal qiyamah àwọn ọmọ yẹn wọ́n jẹ́ gàgà fún bàbá yẹn níjọ́ gbèndé alkiyama tó tẹ ọmọ tó ń lọ́jọ́ ọmọ ni ó jẹ́ gaga fún bàbá rẹ̀ ó mi pé ọmọ yẹn gángan ọmọ rẹ̀ lọ́mọ yẹn ó jẹ́ yóò wá jẹ́ gàgà fún bàbá rẹ̀ níjọ́ gbèndé alkiyama àwọn ọmọ tó kọ́ ọmọ òun náà òun gan wọ́n ń so ó túmọ̀ sí pé títọ́ tánàbí ń sọ tí ń sọ yẹn kìí ṣe títọ́ lásán ó yẹ ní pé títọ́ tí ọmọ yẹn ó fi jẹ́ ẹlẹ́sìn ọlọ́run ọba ni so níbi ìrìwáyà kan gbé wá gbígbà tí ànábì sọ̀rọ̀ yẹn tó sọ pé ẹni tó bá ní ọmọ mẹ́ta ẹnìkan dìde ó ní méjì ńkọ́ ànábì ní bẹ́ẹ̀ ni ẹni tó bá lọ́mọ méjì náà tó rí ọmọ méjì tọ́ ọmọbìnrin méjì tó bá rí wọn tọ́ òun náà lọ. ẹnìkan tún ní tó bá ṣe pé ẹyọ kan kọ́ ṣùgbọ́yá ọmọ kan obìnrin lòun ní tiẹ̀ ànábì ní bẹ́ẹ̀ ni wọ́n tó bá rí ẹyọ kan ọmọbìnrin tó rí tọ́tọ́tọ́ yanjú òun náà yóò jẹ́ gàgá yóò jẹ́ sábàbí wíwọ̀ aljanna fún yàn títọ́ ọmọbìnrin àbí níní ọmọbìnrin ó ní bùkátà sí kéèyàn ó ṣe dáadáa sí wọn ṣíṣe dáadáa sí wọn yẹn àwọn àpáàmọ́ wa ń ṣàlàyé rẹ̀ pé bóòlù yẹn sì máa ń ṣe dáadáa sọ́mọ pàtàkì jùlọ ọmọ ṣọ̀kọ́rọ̀ obìnrin là ń sọ àmọ́ níbí náà ó lè máa jẹ jáde kó tó máa tọmọ ọkùnrin náà máa jáde ń bẹ̀ àmọ́ tọmọ obìnrin gẹ́gẹ́ ni a fi orí ọ̀rọ̀ yìí sọ àkọ́kọ́ ni pé ìṣe dáadáa sí ọmọ tí èèyàn bí èèyàn ó ti palẹ̀ mọ́ ìṣe dáadáa sí ọmọ yẹn látìgbà tí èèyàn fẹ́ fẹ́ ìyá èèyàn fẹ́ fẹ́yàwó kéèyàn wo ìyàwó téèyàn fẹ́ ìyàwó tí ó jẹ́ ẹlẹ́sìn ọlọ́run ọba tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run kò túmọ̀ sí pé kóbìnrin kọjá pé ẹni tó ti ń lo hijab lèyìn tó rí pé eléyìí fẹ́ tẹ̀sìn nírú àwùjọ wa yìí wàláì obìnrin yìí máa ń bẹ tó ṣe pé ẹlẹ́sìn ọlọ́run ni àmọ́ kò tí ì rí ọ̀nà gidi láti fi tẹ̀sìn ọlọ́run ni ọba níbi ọba lọ́dọ̀ àwọn alásàlátù ó sì rí kú serious níbi àsàlátù yẹn ẹ bá lọ́dọ̀ àwọn onítọ̀ríkà àwọn onísáwí àwọn bàndírì àwọn tẹ́sán funfun ẹ sì rí pé ó serious eléyìí fẹ́ tẹ̀sìn ni èyàn lè mú un kú láàrin bẹ̀ tí ẹ bá rí ọmọ yẹn mú kú láàrin bẹ̀ wọn pẹ̀lú ẹ̀sìn tó fẹ́ ṣe yẹn yóò fẹ́ràn súnà náà tó bá wọnú súnà sòtórí ìfẹ́ ẹ̀sìn tí o bá ti ní tààṣùbù nínú tí pé ìfẹ́ ẹ̀sìn píọ̀ nìkan lọ́kàn ní kò nífẹ̀ẹ́ ṣé wù kún gbé nìkan fẹ́ fẹ́sìn tèmi ní ìjọ tẹ bá ti ṣàlàyé fún pé àà ah, eléyìí ìsọ̀nà kì í sọ̀nà yóò yẹ pé kì í sọ̀nà so àbí ó ti rí pé ń lọ ṣìjáàbò àmọ́ ìjáàbò ní yọ̀rọ̀yọ̀rọ̀yọ̀rọ̀ tí máa ń gbọ̀n yẹn ni kò sì ju èjìká náà lọ sí ń lò sí yóò túmọ̀ sí kò ní àwọn eléyìí wọn bọ́ wọn kan yé o tí ẹ bá rí àpẹẹrẹ ìfẹ́ ẹ̀sìn lára rẹ̀ ó sì ní àwọn nǹkan tí yóò fún máa wò ọmọ tì í ti pé ṣe léyìí yóò sì ṣe léyìí tó sì ṣe ṣe léyìí tó sì ṣe tó látara ìfẹ́ sí yẹn èèyàn lè fẹ́rù ẹni báwọn. sọ àmọ́ ní tí yẹn kíyèsí lè ṣe ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní àwọn àtàjẹ́ bírọ́dà àti dúró ojú kan pé ẹni tí mi ń fẹ́ o èmi ọ̀fẹ́ bí ló ṣe wàhálà lára rẹ o fún mọ wàhálà mi ìfẹ́ o ti ní ṣe wàhálà ọmọ ẹgbẹ́ ẹ̀dá kan àti ó ti ń lo lè kọ́ọ̀bù ah, nílẹ̀ lórí kọ́ọ̀bù ọkàn fẹ́ bá ẹran ní kinní kan oṣù fẹ́ máa bú lọ bẹ́ẹ̀ náà ni wọ́n náà fẹ́ ṣiṣẹ́ ni tàbí ẹ dákun àṣẹ ń tẹ́ lo jìlbáàbù tó ti ń balẹ̀ bá nínú kò sí à ah, ẹ dákun níwọ̀n ìmọ̀ rí bẹ́ẹ̀ nígbà mi lòótọ́ tó pẹ́ sí ẹ̀ sẹ́lómi náà ni gẹ̀ tó bá ti ṣe tán ní ìsìn ipò òní káwọn mọ́ so gbogbo ẹ̀ náà kì í ṣe mọ̀tọ́rìjì èèyàn lè kí ọkàn tó gbogbo ara lè kí o tilẹ̀kùn yányán o sì lè tilẹ̀kùn lẹ̀ yányán lórí ọ̀rọ̀ yẹn yẹn ní láti wòye obìnrin tí èèyàn ń sọ fún pé á ah, ìjáàbò yìí kìí ṣe ìjáàbò ti súnà nù wá ni ẹ wọ́n ní ti súnà ah, ẹ náà ni irú tó rí báyìí tó nípa tó gùn tí ó ti fẹ̀ o sì ní dísáì rẹ̀ o ní kàn kankan sí i wọ́n ní ẹ̀ eh, ẹ́ ọ̀dà kò sì ju bí ọ̀sẹ̀ kan lọ o sì rí kó ti change ó ti rà lóòótọ́ á ó ti mọ̀ pé léyìí wọ́n fẹ́ lọ. so abóyè ń ṣe yíyí kódà wọ́n ṣì ń nǹkan báyìí mọ́ ó sì ní ẹ̀ à ní ọmọ nílò pé kò sí nǹkan kí n fi lẹ kí ni lẹ́mtí kí n fi sẹ́nu àkọ́dá àìsàn níbi sí mọ́ ń gbọ́ díẹ̀ díẹ̀ nìyẹn so irú àwọn ẹ̀yẹ́ bí tí mo ti lọ ni pé ìyẹn gbọ́dọ̀ ṣe husn ikhtiyar al-hum ìyá tí ó tọ́jú ọmọ fún yàn ìyẹn gbọ́dọ̀ mọ irú ẹni tí yẹn ó yàn ní ìyá ọmọ tó yẹn ti bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa sọ́mọ yẹn nìyẹn bákan náà lẹ́yìn ìgbà tí wọ́n bá di pé ọmọ bá wáyé tán tó èèyàn máa ń palẹ̀ mọ́ bí ẹ̀ ṣe fẹ́ kọ́ mu orí kalẹ̀ láti ìgbà tó bá ti di kódà ńgbà tó wà nínú oyún èèyàn máa ń palẹ̀ mọ́ bí ẹ̀ bá ṣe fẹ́ kọ́ mu èèyàn orí tó gbé ní pálapàla máa mú hàǹtú máa fi kíní kan máa lọlé àwọn alágbo ẹ̀fọn láti jẹ kí wọn má jẹ kó débi irú nǹkan báyẹn lọ́fọ́ peter ẹ̀sìn máa ṣàdúrà tó wọ́n bí makalẹ̀ gbogbo àwọn ta'awuzat kí o ṣe fọ́mọ immediately àwọn àtàrù tó máa ń ṣe fọ́mọ tó máa ti bí lábímọ obìnrin kalẹ̀ ṣe àdúrà yẹn fún un أعيذك بكلمة الله تعالى من كل شيطان وهام ومن كل عين لامة kí ó sì máa ṣe fún ní gbogbo gbà túrú ọmọ yẹn ìyẹn ti ń palẹ̀ mọ́ kalẹ̀ nìyẹn ẹ̀rìn ìgbà tí Mariam tó bí Ìsá kalẹ̀ ó ní ìní oníwà ìní u'idhuhu wa dhurriyyatuhu mina shaytanir rajim tó ó ní mo wá ìṣọ́ ńlá kíní ni Imran ló sọ bẹ́ẹ̀ fún Maryam wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ pé mo wá ìṣọ́ fún ọmọbìnrin yìí wá inni u'idhuha wa dhurriyyataha min ash-shaytan ìpè ọlọ́run má jẹ́ kí mo wá ìṣọ́ fún ọmọ yìí má jẹ́ kí ipá ìṣù kó ka má jẹ́ kí ṣètọ́nù kó ráyè nínú gbèsè ayé rẹ̀ tí ọmọ tí yẹn bá bí èèyàn máa ń bẹ̀rẹ̀ ìtọ́jú rẹ̀ pàtàkì ọmọbìnrin láti kékeré náà lè yóò ti máa ṣe dáadáa sí i pẹ̀lú ìmọ̀ṣe àwọn àtàrù yẹn fún un bákan náà husni ikhtiyar al-ism kéèyàn wá orúkọ tó dáa orúkọ tó dáa kéèyàn fún ọmọ téèyàn bá bí so ara pé èèyàn ń ṣe dáadáa sí láti kékeré nìyẹn so bákan náà tawfiru hajatil badan àwọn nǹkan tí ara máa ní bùkátà sí min gidhain ni oúnjẹ oúnjẹ dáadáa lè wọ́n fún ọmọ jẹ láti kékeré oúnjẹ halali oúnjẹ tí ó ṣe ara ní orí tòkọ́ wá ní ẹ̀yàn ẹ̀ẹ́dàkọ̀já la máa sáyé yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ mi ní gbogbo à ń ra kíní kan fọ́mọ òun láti máa lọ́mọ yìí nídìí kíní ní kẹ́ra fún ẹ̀yìn fúdù ẹ̀yìn pé ẹ̀yìn àwọn kíní ti ń jẹ oúnjẹ lọ́wọ́ agolo yìí ti ń jẹ́ ẹni náà ni àbí kìíní kan àbí abc ló nídìí rà fún sẹ́rílàk ló nídìí rà fún bí a sábà pìtàbù lọ pítà nìyẹn rà fún kọ́mọ yẹn ó dùn rí gbogbo tọ́mọ máa fi ń dùn rí ni kéèyàn ó ṣe fún un láti kiri tó yẹn ń ṣe dáadáa sọ́mọ nìyẹn kódà aṣọ oògùn tó bá yẹ kéèyàn rà fún kéèyàn rà fún ọmọ yẹn tó gbogbo tí ẹ bá ti ń ṣe yẹn òun ti ń palẹ̀ mọ́ àlìjẹ́nà tánàlì ń sọ̀rọ̀ ìyẹn ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ yẹn nù ti pé ọmọ yẹn sẹ́ yóò gbìyàn wọ àlìjẹ́nà tó kò dáa kó jẹ́ pé gbogbo nǹkan tí ò yẹ kó máa jẹ ọmọ kékeré níyà kó wáyé máa jẹ ọmọ ike níyà tí yẹn sì lágbára láti lè ṣe fún un tó kódà tí ọba lágbára rú yẹn náà sọ àwọn tó bá jẹ́ kó bá ti ń tọ́mọ dáadáa kódà tí ìyẹn bá lọ sọ́sítà wọ́n ní àwọn oúnjẹ míì táwọn tó jẹ́ àwọn nutrition tó ń ṣàlàyé fún yàn àwọn pediatric wọn ń ṣàlàyé fún ọ pé irú oúnjẹ yìí mọ fún ọmọ yẹn jẹ yóò wúlò fún tí ó sì ní wọ́n tó gbogbo àwọn tinú agolo àbí nǹkan kan yẹn. bákan náà ara ọ̀nà tí yẹn máa fi ń ṣe dáadáa sí ọmọ obìnrin tí yẹn bá bí òun náà ni ìkàrọ̀ ọmọ òun náà. والعطف عليهن ورحمتهن يقول ما تقبل يا وما ọmọ وما كيري jóbìnrin في ọ̀pọ̀nlé ìpọ́nlé ni pé kó mọ̀ rí àpẹẹrẹ pé o nífẹ̀ẹ́ òun níwọ̀n bàbá rẹ̀ níwọ̀n màmá rẹ̀ kàn máa rí pé ẹni yìí unlike ni bàbá mi ń bí ìlú pé èèyàn máa ń le jù ni ni ẹ máa fi ń tọ́ máa ṣe pé tó bá ti wọlé báyìí àwọn ọmọ rẹ̀ wọ́n lọ lè kákò ni dáàdì yìí dìde dáàdì yìí dìde so ẹni tó bá ń sọ fún pé dáàdì yìí dìde dáàdì yìí dìde táwọn ọmọ wa lọ lè kákò tó wọ́n lọ rọjọ kẹrin ó kíyèsí ra rẹ o kìí ṣe ìròyìn rẹ o àwọn dáàdì ti dé ẹ ẹ alákọ̀ sàlámù aláìkùm tó kọ́ dìde wọ́n fọmọ lọ́rùn nǹkan dànù o òun ṣe dáadáa sí wọn ah ó mì pé wọ́n ni bàbá alátàímẹ́ǹtì kìí ti bàbá tí ó rẹ́rìn títí ó pàdé rẹ̀ láà tó gbúrú àwọn nǹkan nìyẹn gbọdọ̀ kíyèsí torí ń gbà mí mi yóò rí ti dàgbà ó kàn rí pé ìlé fírì bàbá mi kò sí lè fírì náà lóòótọ́ torí kí ni kò fírì láti láti lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò láti lẹ̀ ọmọ mi yẹn bàbá rẹ̀ sọ̀rọ̀ kò ní sọ ń ṣe fún so àmọ́ níta yóò lè sọ tí ń ṣe fọ́kùnrin so òun náà ni pé èèyàn gbọ́dọ̀ jẹ́ kọ́mọ yẹn kó rí pé òun lápẹ̀lẹ́ lọ́dọ̀ yẹn anábì sallallahu alaihi wasallam ń bẹ̀rù hadisi pé tí Fatima ọmọ rẹ̀ tó bá wọlé báyìí anábì ò ní marhaban bi ibnati anábì ní ọmọ kí pé marhaban pé máa wulẹ̀ ìbáwọn ní ṣí dáadáa lọ́wọ́ tètè wọlé wọlé wọlé wọlé wọlé gbogbo àwọn ọ̀rọ̀ dáadáa báyẹn lọ́mọ náà ti gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam so ànábì ó súnmọ́ àwọn ọmọ rẹ̀ débi pé àwọn ọmọ ọmọ rẹ̀ gan àwọn náà tó láìkì rẹ̀ tó fi di pé ànábì sallallahu alaihi wasallam gbọ́ náà láti gbọ́ ànábì ọmọ kírun yóò tún gbé àwọn ọmọ lọ́wọ́ ìjọ kan lànábì ń bá àwọn ọmọ rẹ̀ ṣeré so ànábì sì ó ń kíìsì wọn wọ́n fẹnu sí wọn lẹ́nu ní lárúbá kaba ni ee ee tí wọ́n rí àyíká yìí ọmọ mẹ́wàá mu ní ọmọ mẹ́wàá kọ́nà àyìn kíìsì kan rí nu wọn àlẹ́bí ni ọ̀dájú ni ọ̀nù ọ̀dá níjẹ́ báwọn tó yẹn máa ń súnmọ́ àwọn ọmọ èèyàn ní pàtàkì jùlọ àwọn ọmọ obìnrin nǹkan tí ànábì sallallahu alaihi wasallam ń ṣe yìí tí ó gbé ọmọ lọ́wọ́ tí wọ́n ń kírun látara pé kọ́mọ yẹn má máa ké so àpẹẹrẹ ló jẹ́ fún wa pé àwọn náà gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò rọ̀ fún àwọn ọmọ wa lára ìṣe dáadáa sí wọn òun náà ni al-adlu bayna wa bayna ikhwatiha min adh-dhukuri wal-inath kí ọmọ ṣe dáadáa dọ́gbadọ́gba láàrin àwọn ọmọ yẹn so bọ́yọ́kùnrin ni náà làwọn yẹn àbóbìnrin làwọn yòókù wọn ṣe dáadáa láàrin wọn dọ́gbadọ́gba ní kó máa ṣe má ṣe nǹkan fẹ́nìkan tó ní ṣe fẹ́nìkan má máa fi hàn pò láìkẹ́ nìkan kódà àwọn kan mímọ́ ń bẹ pé pé máa mú yàn láìkẹ́ ọmọ mi láàrin àwọn yòókù rẹ̀ bóyá ọjọ́ bóyá ọjọ́ bàbá rẹ̀ bóyá ọjọ́ màmá yàn tó kí tó bá tí ń wo bá wọn pé áá ah, ah. àbẹ̀rẹ̀ pé èyí àbẹ̀rẹ̀ pé mọ̀ mi gan ni mò ń wojú rẹ ni sọlẹ̀ bàbá rẹ ni ẹlòmí ìyàwó rẹ gangan yọ àjọ ìyàwó rẹ yẹn tó tó kí tó bá tí wá ń wo ó sàmọ̀ òkè ah. ìgbà mi ò lè má jẹ yẹn ó lè jẹ́ pé làákàyè tí wọ́n kọ́ pé áá ọmọ yìí làákàyè yìí ó pọ̀ gbogbo nǹkan yẹn èèyàn gbọ́dọ̀ jẹ́ kó sì sáà mi tí ó fi wá máa fi hàn pé ẹwẹ́lẹ́ ìgbèrè yẹn ti pé ṣẹlẹ̀ púpọ̀ nílẹ̀ yìí báyìí ẹ̀wọ̀n tó ń gbà nílé sẹ́ni pé ẹ̀yin ọ̀gbádùn wọ́n tún mọ́yà yín ti ẹ̀yìn rẹ̀ so ó dá wàhálà kalẹ̀ kódà àwọn tí wọ́n jù wá lọ nàbí ọlọ́hìn Yaqub ntí àwọn yòókù àwọn ọmọ ẹ̀yà Yusuf alayhi salam ntí wọ́n kẹfí sí nìyẹn ntí wọ́n rí nu wọ́n ní inna Yusufa la habbu ila abina wa nahnu usbatun pé bàbá wa láìkì Yusuf yìí jù wá lọ so òbí tó bá fẹ́ kí ọmọ òun kó lálàáfíà tó sì fẹ́ kí àtibọ̀tán òun náà kó dáa so àfi kó kíyèsí irú àwọn dáadáa báyìí láàrin àwọn ọmọ mọ́ ṣe kan yàtọ̀ fún kan kódà yìí tó bá ṣe kódà ẹlòmíràn ń ṣe débi pé ọmọ àkọ́kọ́ àtọmọ kejì yóò ní kíkan máa pè kan níbọ̀dá àmọ́ tọ́mọ kẹta àti kẹrin bá dé bóyá kẹta yẹn òun wá brilliant yóò àwọn sọ fún pé kí kejì wá ní kò ní pèmí bọ̀dá yóò lẹ̀ kí ni ọgbọ́n tó ni má pé ló kọjọ mo ti rí àwọn tó yẹ pé nǹkan ń jà sínú tó kọ́ sí jà sí bẹ́ẹ̀ tán fi dàgbà ó ní ọbàjẹ́ tí ọ̀dà ìyẹn ti bẹ́ẹ̀ fẹ́ gbọ́n tèmi wọ́n mọ̀ wá rí mi fín tó mẹ́wàá àwọn òbí wọn náà sí wọ́n fàyè rẹ̀ lẹ́ látara kó wọ́n láìkì wọn yàtọ̀ gbórí nǹkan báyẹn máa ń dá wàhálà lẹ́nu tó bá kan náà ọmọ ara dada tí yóò ṣe sí i òun náà ni pé yẹn ọkọ ní ẹ̀kọ́ ẹ̀kọ́ tó ṣe pé obìnrin yẹn wọ́n máa lò tí tí tí ó fi lọ lé ọkọ rẹ̀ ẹ̀kọ́ iná dídá ni ẹ̀kọ́ bá a ti máa ń sọ̀rọ̀ ní ẹ̀kọ́ ìtòléṣe gbogbo ẹ̀ náà láfún lára ìṣe dáadáa sí òun náà ni al-mubadara ila tazwijiha tó bá ti di pé ó tú ọkọ ní kí o ti fi wá ọ̀nà tí yóò fi lọ́kọ rẹ̀ so àwọn ọ̀nà tí èèyàn máa fi ń ṣe dáadáa sí ọmọ tí èèyàn bá bí náà lélẹ́yìí lára ìṣe dáadáa sí ọmọ yẹn èèyàn gbọ́dọ̀ tún ní àkíyèsí lórí àwọn nǹkan tó máa ń jẹ́ àwọn nǹkan tó ṣe pé ọjẹ́ aburú tó ṣe pé aburú yẹn aburú nígbà tí à ń ṣẹ̀mí ń bẹ̀ ni aburú gbà tá à ń ṣẹ̀mí ń bẹ̀ tó yẹ pé kò sí ọmọ náà yóò gbé nínú àwùjọ yẹn yóò gbé nínú ọgbà wọn bóòlù yóò ṣe wá pètèkì ọmọ yẹn. tí òfin ní fọ́ọ̀lù sínú wàhálà tí ń ṣẹlẹ̀ ní àsìkò ẹ ká fi wá àwùjọ tó wà yìí ṣàpèjúwe àtẹnití ọlọ́run bá bá sànú òun ni kò ní bá wàhálà tí ó ń jẹ́ fìtínà ẹ̀sìn ni kò ní bá lọ ìtumọ̀ rẹ̀ ni pé ní tí máa ń gba ẹ̀sìn lọ́wọ́ yàn ni ẹ tọ́jú rẹ̀ nílé ẹ ní tí ó fi dàgbà sókè lẹ̀sìn ọlọ́run ọba nílé àmọ́gbà tó bá dé ta àwọn ewu tí ń bẹ nínú ìgbà yẹn yóò sì po kíní yẹn pọ̀ mọ́la ó lè po tẹlómi kan tó pé yóò di ikù ó lè po tẹlómi kan tó pé yóò gba nǹkan yẹn láwọ̀ rẹ̀ yẹn yẹn ni àwọn ọ̀nà tí ẹ̀ mọ́ wá fi ń ṣe tí ẹ̀ mọ́ fi ń wá ọ̀nà tí ọmọ yẹn tí ó fi bọ́ níbi irú àwọn nǹkan báyìí àwọn apá àkọ́mọ ń kà pé àkọ́kọ́ nǹkan ni pé kí ọmọ ṣàdúrà fọmọ lẹ́yìn ìgbà tí wọ́n ti fún ní àwọn ẹ̀kọ́ tí wọ́n kẹ́yìn òfin máa wá síbẹ̀ ọmọ yẹn tó wá níbi kí wọ́n máa bẹ ọlọ́wọ́n ọba fún un torí pé kí ni àdúrà ní ojúpa ńláńlá gan-an inú ṣẹ̀mí ayé gbogbo nǹkan ṣẹ̀mí ayé ọmọ èèyàn gbogbo tí ẹ̀rọ fẹ́ ṣe àdúrà nípa ńláńlá náà làwọn sàhálà wọn ni kò sí nǹkan táwọn òkè ń bẹ ọlọ́run ọba tí ń tà wọn kódà tí bàtà wọn bá já àwọn bẹ̀rẹ̀ lọ́wọ́ pé ọlọ́run ò mọ̀jì mọ̀ rí bàtà yìí so ẹ̀wọ̀n ìlà kojú ní ìsẹ̀jẹ́ kí n bá kojú àbí kí nẹ́pà múná lọ nísìn tí wọ́n ní ọlọ́run mọ̀jì kí nẹ́pà múná dé o ṣe mọ̀ tèmi kan àdúrà níbi ọ̀rọ̀ nẹ́pà aláì àdúrà ń bẹ́ẹ̀ àbí ọlọ́mọ jẹ́ nàìjíríà ọ̀dà ẹlẹ́mí ó sì bu ẹ̀rìn kí àdúrà wá nì ẹlẹ́po òjò ń rọ̀ gbogbo nǹkan yín ń hù ẹ wá sọ a jẹ́ kí nàìjíríà dà ẹni yẹn ìròrí rẹ kéré ni ẹni bá ń sọ lọ́rọ̀ báyìí wàláì àdúrà pàtàkì so àdúrà ọlọ́run nàìjíríà náà ni. so kódà èèyàn ti lówó ọbẹ̀ ṣe nǹkan yóò tún lọ bẹ́ẹ̀ lọ́wọ́ tó ọlọ́mọ màjí kí n rí iṣẹ́ o ṣé wo bàtà lásán bàtà já ó láwọn sì mọ bẹ́ẹ̀ lọ́wọ́ tó ọlọ́run ní ká rí bàtà yìí so iná ni èèyàn máa ń ẹ Imam haramain Fudayl ibn Iyad so òun ló sọ pé Allahumma inni ijtahadtu. أن أؤدب ابني عليا اللهم كتنقني علي بن فضيل أني الله fùdẹ́lì bìnrin yáàdì ní ọjọ́ pé ọlọ́run o mo ti gbìyànjú mo ti gbìyànjú àna ọ̀ádìbà ìbìnì mo ti kọ́ ọmọ mi lẹ́kọ̀ọ́ ọmọ mi ti ń jẹ́ Ali falam akdir ala ta'dibihi ipá mi ọ̀ka jù báyìí náà lọ mo ṣe lè kọ́ ọmọ ni mo kọ́ ọmọ yìí ọlọ́run ò fa àdìbìlì àǹtàlì ọlọ́run ìwọ ni wọ́n bá mi bá mi bá mi bá mi kọ́ lẹ́kọ̀ọ́ ìrìnkè bá mi bá mi tún ọmọ yìí ṣe mẹ́jẹ̀ kí wàhálà nígbà yóò gbé e lọ mẹ́jẹ̀ kí fìtínà ẹ̀kọ́ mọ̀ mí ẹ̀ kọ́ lẹ́kọ̀ọ́ tán. eda kò sí abẹ́ yín náà ní ọ̀wọ̀ lọ láéláé ni yóò di pé wọ́n lọ wọ́n lọ sí skul sẹ́ni kọ́ mọ̀ lọ ni sí abẹ́ yín ló ti mọ̀ skúṣàn ni ó ní lóun òun rà admission sí lọ lọrin rà admission sí Sókótó ẹ̀tẹ̀lé lọ Sókótó tó o ti kọ́ lẹ́kọ̀ọ́ bó ṣe yẹ kọ́kọ́ ó dépò kó jáde n

gbọ́dọ̀ ti fẹ́ tọ́jú wọ báyìí wọ́n gbé lọ kíní kan wọ́n tó ẹ kọ́ lọ wà ń bẹ̀ náà yóò tó sáàkù ń bẹ̀ wọ́n tó gbé lọ bí ẹ̀ tó ti wá búkẹ́ wọ́n ti àwọn ah, gbá wọ́n tó dá padà wá tó yẹ pọ́ mi èèyàn gidi ni kọ́dà ìlòmí ọmọ tó kọ́ fi ẹ̀sìn bí náà ni ẹ̀wúrọ̀ àwọn fùdẹ́ ìlú yìí nìsẹ̀ ìyẹn ńláńlá ni wọ́n fùdẹ́ ìlú bọ́lá ẹ̀yà ìmáàmù al-Haramayn fi waqtihi onígbà tó wá bẹ̀rẹ̀ sí ní bẹ ọlọ́run ọba yẹn pé ọlọ́run bá ní yí ọmọ yìí padà ọlọ́run sì yí ọmọ yẹn padà ọmọ yẹn padà wá di àwọn àfa ńláńlá nígbà yẹn tó lọ́mọ tó ṣe pé ó ti bẹ̀rẹ̀ ìwà pálapàla tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá kan náà inú ọ̀nà tí ẹ̀mọ fi ń protect ọmọ against àwọn eh, àwọn nǹkan tó ń jẹ́ modern challenges tàbí àwọn societal challenges òun náà ni ta'ahudul fatat بالتوجيه والتنبيه بالأسلوب المباشر مناسب المباشر kí ọmọ bí yẹn ṣe máa ń bá ọmọ yẹn sọ̀rọ̀ ìyẹn pa ọmọ tì ìyẹn ọmọ bí yẹn ṣe máa bá a sọ̀rọ̀ lẹ́yìn pé òun ṣàdúrà fún ó tún máa sọ̀rọ̀ sí i ó pé ìjòkó kalẹ̀ òbí mi ti ṣe wàhálà lérí ọmọdé kò pé yóò ní ìyìn nílé òun ò ní bá tàn kankan mọ́ yóò yìn inú yóò wá yìn inú yẹn yóò ní òun kọ́ mọ́ dá sóhun mọ́ ni o kọ́lẹ̀ ni mo ti kọ́ èyí kọ́ yẹn ìgbà tó máa ń kọ́ ọmọ yẹn máa ń lọ́mọ àti inú oyún ló ti kọ́ lọ́mọ tó dàgbà tán wọn ló kó mọ ọpẹran àkíkọ ọsọ ló kọ ìgbà tó wá ń dàgbà tó ń bẹ̀rẹ̀ wà pálapàla lọ́wọ́ ní ìwọ́ kọ ní ọmọ ó lè kọ́ lọ́mọ kọ́dà kọ́ jalè ó lè kọ́ lọ́mọ lè mú ọkọ lọ́mọ ni pé tó bá jí pé òun ò kó kálukọ́ lọ́lọ́ rẹ̀ àmọ́ ń wùwà tí ọ̀dá ni wọ́n máa ń jà káàkiri ni wọ́n ń ṣèjàgbọ́n ni ọmọ rẹ̀ náà ni kọ́lá yín jalè ni ọmọ rẹ̀ náà ni kọ́lọ́kọ́ wọn fi dán wa wò àwọn ọmọbìnrin tí wọ́n ń ṣe fàtìtì náà tí yẹn ń rí àwọn wà tí ò da lọ́dọ̀ rẹ̀ ní ọ̀nà tí yẹn fi ń ṣàtúnṣe wọn ni pé ọ̀rọ̀ fi sọ ọmọ pé ọmọ pé jókòó bá sọ̀rọ̀ jókòó máa rí ipe onífẹ̀ẹ́ òun torí pé kí ni ẹ̀mí Ànábì sallallahu alaihi wasallam ó ní ọwọ́ ọlọ́run ọba ní ẹ̀mí wà ọlọ́run ní máa ń yí ẹ̀mí padà bó bá ṣe òwú bá ti fẹ́ Sheikh Uthaymeen alayhi rahmatullah wọ́n ní n tí ó fi pàtàkì kí ọmọ bá ẹni tí èèyàn bá fẹ́ pè sí dáadáa kí ọmọ bá sọ̀rọ̀ kí ó sì mọ́ pàtì wọ́n ní pèsè rí ẹ̀mí ọlọ́dà gẹ́gẹ́ bí àwọn rédíò station ni tó ṣe pé èèyàn wá fẹ́ túnú station yẹn kò rọrùn kó jẹ́ pé ẹ̀kan náà ló sì máa túnú station bí àwọn international radio nífẹ̀ẹ́ tó bá máa ń gbọ́ dáadáa ó lè yín lẹ́ẹ̀kan náà tí ó sì mú station yẹn lẹ́ẹ̀kan náà bímù ó yẹ ni pé wàá túnú ẹ̀ ó lè lọ́wájú ó tún tún padà ó tún túnú ẹ̀ padà tó bá jẹ́ kan náà yọkàn píkì ẹni ó ní bẹ́ẹ̀ lọ̀rọ̀ tá a máa ń báyàn sọ bíi rédíò station ni tó pé tó bá tó bá túnú ẹ̀ o lè mú tó lè fẹ́ bọ́ o lè má ti dé bẹ́ẹ̀ àmọ́jọ́ tó bá ti di pé ó bá ti mú pín ojú náà nìyẹn yọkàn máa gbọ́ lọ́ni. so ẹni tí máa ń ṣe tí ò dáa tó jẹ́ ọmọ ẹ̀yà ẹ̀ gbọ́dọ̀ fi kalẹ̀ ẹ̀ ọmọ bá sọ̀rọ̀ kódà àwọn òṣùlùbù oríṣiríṣi lẹ́nu yóò mọ̀ fi bá sọ̀rọ̀ ìjọ tí ó ní di kó rẹ́ni pẹ̀lú rẹ̀ ìjọ tí ó ní di kó bínú kó lejú kó mọ̀ àwọn tó bá tún lejú yẹn tán náà ó yẹ kó mọ̀ pé kẹ̀kẹ́ kí mo ń bínú sí ọ nítorí ṣe náà ni òfin ṣe kí mo bínú sí ọ <clears throat> àti irú àwọn ọ̀rọ̀ báyẹn kódà nígbà míì ìyẹn tó lè mú lọ fún àwọn èèyàn pé lágbájá ẹ bá mi bá sọ̀rọ̀ so pẹ̀lú àdúrà àtàwọn ìfikọ́ nípìnlẹ̀ yẹn náà yóò tún máa lọ pẹ̀lú rẹ̀ tó bá kan náà èyí ó tún máa darí ọmọ tí èèyàn ń fẹ́ látara pé èèyàn fẹ́ là níbi wàhálà ló gbà pẹ̀lú pé kéèyàn ní kó ní àwọn ọ̀rẹ́ tó dáa àwọn ọ̀rẹ́ rí náà ni èèyàn wà fún un àwọn ọ̀rẹ́ tí wọ́n dáa jù lọ tí wọ́n níbi dáadáa kí kí wọ́n máa bá a sọ̀rọ̀ tí wọ́n bá a sọ̀rọ̀ ẹ́ torí pé anabi sọ̀lọ̀ sọ́lá ní pé almaru ala dini khalilihi anabi ni ẹ ọmọ èèyàn tí rí yẹn ẹ̀sìn tó bá nífẹ̀ẹ́ sí ni máa ń ṣe falyanzur ahadukum man yukhalil kẹ́ni kọ̀ọ̀kan yá wu ẹni tó bá fẹ́ bá sọ̀rọ̀ yẹn kí ń gbà mí yẹn máa ń fún ọmọ èèyàn ní ọ̀rẹ́ bí lágbájá wa máa bọ́mọ yìí sọ̀rọ̀ dákò mọ́ wá wá tó kẹjọ mọ́ rẹ̀ papọ̀ tí ẹ bá ń bá rìn náà lè ní owó wa rẹ̀ tó ara tí ẹ fi la ọmọ nínú fìtínà ìgbà nìyẹn ẹ dákò gbà tí pé ọmọ tiẹ̀ ọ̀ńkọ́ ní kó máa hijab máa ṣẹ̀sìn ọlọ́run àmọ́ àwọn tí ń wọ tight jeans náà ní kó tó o bá jọ́ kan náà padà fíìlì pé jẹ́kẹ́ mi náà ju ìjáàbù yìí lẹ̀ tó ó pàtàkì gan tó bá kan náà ẹni tí ó fẹ́ la ọmọ nínú wàhálà lọ́mọ tí yẹn ń tọ́jú yẹn gbọ́dọ̀ mú ọmọ yẹn jìnnà sí wasa'il al-hadmi wat-tadmir al àwọn nǹkan tí ó máa ń kó ìparun bá ìgbàgbọ́ nǹkan tó máa ń ba ẹ̀sìn jẹ́ fún yàn yẹn gbọ́dọ̀ kíyèsí gẹ́gẹ́ bí àwọn oríṣiríṣi àwọn station táwọn èèyàn máa ń wò nínú ilé níbi tẹlifíṣàn yẹn gbọ́dọ̀ kíyèsí ọmọ ní gbogbo aburú kò jáde lọ́ta lọ́lẹ́ kọ́ inú ilé wọn náà ló ti kọ́ gbogbo aburú yẹn àwọn òbí wọn sì ní mà wọn wà níbo ló ti wá ń rí gbogbo eléyìí yìí so inú ilé yìí náà lè fi ń látara àwọn tẹlifíṣàn. gógó tv nìkan oríṣiríṣi satellite oríṣiríṣi tí ọba tí a nípa ọba fẹ́ lo satellite sọ àwọn kan sọ fún mi pé àwọn tó máa kóòdù kìíní yẹn kí wọ́n mọ àwọn kóòdù tí wọ́n lè gbé e sí tó ṣe pé kò ní lọ jẹ́ pé yóò mọ lo àwọn station burúkú ẹni tó bá ti pé òun ò lè rí gbé e kú nínú ilé dẹ́lẹ́yìn náà ìyẹn so àwọn fóònù àwọn android phone, oríṣiríṣi so àfi kéèyàn tún ṣọ́ra ẹlòmíì yóò lóun tọ́mọ ni yóò lóun kẹ́ ọmọ ìgbà tí wọ́n mú ọmọ twelve years tó fi gbé android phone lé lọ́wọ́ so tó yẹ kí gbogbo ọmọ mi tó bá gba fóònù yìí báyìí ẹ mọ̀ pé bóòlù wọ́n ṣe mọ fóònù tẹ̀ báyìí so irú àwọn ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ tí kò bá mu ni èèyàn gbọ́dọ̀ jẹ́ kọ́ ọmọ kó ní access sí fóònù yẹn totally pé kí kò sí tí ò ní lè tẹ́nu fóònù rẹ̀ là wọ́n lọ android owó ò ní àmọ́ ó ní access tó ní agbára sí fóònù tiẹ̀ so èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tí o gbọdọ̀ jókòó ní afẹ́ ti dérú ipò báyẹn torí ká bá ti wọ bẹ̀ ibi tí ọ̀dà làwọn lọ ń ara ọ̀nà tí ẹ gbọdọ̀ kíyèsí láti fi gba ọmọ nínú wàhálà tí ó ń lọ ní àwùjọ ìgbà tí èèyàn gbé tẹlifíṣàn sílé àbí àwọn ansẹt àbúrúṣiríṣi èèyàn gbé sílé tí pé ntọ́mọ èèyàn máa rí náà làwọn tí wọ́n rìn ní òhù káàkiri wọ́n sì ní kọ́ ọmọ wọ hijab kí ni èèyàn ò ní wù àti kó máa ríru àwọn nǹkan tí ó máa wù báyẹn náà tó náà ni ní kókó òun ni pé yẹn gbọ́dọ̀ lákìsí pẹ̀lú àwọn ọmọ tí ọmọ ẹ̀yà ọmọ bá rìn tó láti fi kọ́mọ́ di pé òun náà máa kó ẹgbẹ́ tí kò dáa báwo la ti wá máa ń tọ́ ọmọ ọmọbìnrin nínú Islam ẹni tó bá bí ọmọbìnrin látìgbà tí èèyàn bá ti rí pé ọmọ yìí ó ti ń jẹ́ni tí ó lè ń sọ̀rọ̀ ó ń gbọ́ ẹnì kan ti sọ̀rọ̀ yẹn síwájú pé nígbà tí wọ́n bá ti bí ọmọ yẹn láti kékeré òun náà ni kí wọ́n kọ́ máa ṣe àwọn àfikáàrù tó máa ń lé ọmọ jìnnà ṣíṣe ìtọ́n kódà tọmọ yẹn bá ti ń dàgbà díẹ̀ díẹ̀ kí wọ́n máa file lẹ́nu gbèsò pé àìrò bí kẹlẹ́mẹ́tì lọ ìtààmẹ́t ní sharri ma khalaq gbogbo àwọn àfikáàrù yẹn kọ́ mọ́ mọ́ ṣe láàárọ̀ tó lọ́mọ mi àti kéré ni ṣètọ́nù ti ń bẹ lára rẹ̀ tó pẹ́ máa wo ọmọ mi báyìí pé irú wa wo leléyìí tẹ́tì mọ̀ pé ìwà ọmọ tí ṣètọ́nù ń bẹ lára rẹ̀ gbà leléyìí ń wù tó ní kò síbi tọ́mọ mi bá dé báyìí bí kò mọ fọ́ ní nǹkan lérí nìkan ni ó tún ti fọ́ ẹnìkan ló kò lérí o ó ti ṣe kíní kan tó pẹ́ sáà gbogbo ìwà burúkú irú ọmọ yàrá so ìjà ní tọ́mọ mi gbogbo bí tó bá yẹ dára ni kó sáà jà kó wọn báyọ̀ jà tó sì jẹ́ obìnrin tó gbúrú àwọn nǹkan yẹn ìyẹn gbọ́dọ̀ ṣàkíyèsí rẹ̀ so ìyẹn gbọ́dọ̀ ṣàkíyèsí títọ́ ọmọ pẹ̀lú pé tẹ̀rìdìbòhù àwòtẹ̀dìrìbòhà àìlẹ́tọ́ àti ìlà kí o jẹ́ kí tẹ̀lé àṣẹ ọlọ́run kí o jẹ́ kó mọ́ ọ láà gbogbo tí ń jẹ́ tẹ̀lé àṣẹ ọlọ́run tọ́mi ké gbọ́dọ̀ mà ìyẹn gbọ́dọ̀ jẹ́ kí ọmọ yẹn náà kóun náà máa ṣe lànàbí fi ń sọ nínú hadith pé tọmọ wọn bá ti ń pé ọmọ ọdún méje ká máa pa láṣẹ pé máa kí ọ̀hún àmọ́ tẹ̀dírìb bìfọ́ ọkùn tó di pé àmọ́ pa láṣẹ yẹn a ti gbọ́dọ̀ máa ṣẹ́yìn rẹ̀ fún ìrún síwájú kó tó di pé yóò di ọmọ ọdún méje yẹn ni kò bóyá ọmọ ti ń di ọmọ ọdún mẹ́ta látàsìkò yìí gan torí kíní yẹn ó tiẹ̀ ń yàtọ̀ gan ní ìsinmi ìṣòro báwọn ọmọ kéèké ṣe ń gbọ́n ó yàtọ̀ gan ní ìsinmi ọmọ ń di ọmọ ọdún mẹ́ta wọn náà tó bá dilé ọ̀nà ṣàlùwàlá kó náà kó náà gbómi kó náà ló náà ṣe mọ́ni pé pípọ́n ni wọ́n ṣàlùwàlá dé kó náà ọmọ ṣe ọmọ dálà tí omi jọ lálàṣe rẹ̀ ìwàlá rẹ̀ pọ̀ yẹn ṣe ọmọ ní kọ́mọ kírun torí mo rẹ́nìkan tó yẹ pé ń sọ àtìgbọ́yé sì ni ọ̀ ó ní ọmọ òun òun oníjó lò jáàbù torí kò tídọ̀ ọ̀rọ̀ yẹn fún kò tídọ̀ ọ̀rọ̀ yẹn fún nígbà tó bá bàlágà ní ìwà ìmọ̀kan báyìí ìwà ìmọ̀kan so ànábì tó wá ní ẹ máa kọ́ ọmọ látọmọdún méje kó mọ kírun nǹkan kọ́dà gbàtà ànábì tó ní kẹ́ ẹ máa nà irun òtídọ̀ ọ̀rọ̀ yẹn fún ànábì ni yóò mọ̀rún ويؤمر أبنائكم ونمر أبنائكم بالصلاة وهم أبناء سبع سنين ثم هذا موضوع جي النبي واني أما نوا تو كيرو ثم هذا موضوع ميوا تو تي بلاغا tó yẹn máa ń fi irun kọ ọmọ èyàn jẹ kó tó yé bí bá ṣe ń kírun لما kódà lọ́pọ̀lọpọ̀ gbà òbí tí bá ń kí dandawi dandawi ọmọ yẹn náà ìran dandawi ni ọmọ sí mo rí ọmọ kanjọ kan ọ̀kan náà àwọn ọmọ mi ni kò ju bí ọmọ ọdún mẹ́rin lọ so ọba sàmù lọ́ba ló fẹ́ kí ọ̀hún mo bá rí pé ọ̀nà máa ń ṣe ọ fẹ́ dìde kó láti di sùjúdì ọwọ́ àtọwọ́ báyìí à tòmọ́ àwọn ẹ̀rọ ọmọ yìí náà ọmọ yìí kí ọmọ mọ̀ nǹkan tí wọ́n ṣe lójú àwọn ọmọ yìí o òun náà ń ṣe kàá pé òun náà dìde wá di ọwọ́ báyìí pé kó fi dìde sókè ni tòkí ló fa tó bá ń rí lára àyàn kò dìgbà tó bá ń sọ fún wọn pé máa ṣe òun tí ń sọ pé máa ṣe náà nù bí ṣe ń rí òun tòun náà ni kò yẹ kí wọn máa ṣe nǹkan tí wọn máa contradict nǹkan tó ń ṣe fáwọn ọmọ yẹn ìwọ ṣòkòtò rẹ tó lẹ àmọ́ ọfẹ rán ṣòkòtò fọmọ rẹ ọwọ́ àbẹlẹ rán ìsbáàlì fún un ọ̀n da làákàyọ̀ ọmọ òun rú nù tọ́lọ́mọ yẹn mọ̀ wọ́n pé àà ah, bóun ṣòkòtò tí ń ṣe rí bóun kí ló dé tèmi fi yàtọ̀ so ó lè má bì ọ́ àmọ́ yóò ti máa wọnú làákàyè rẹ̀ pé pé bóyá mi ni serious àbí bàbá yìí ẹnìkan gbọ́dọ̀ serious ẹnìkan gbọ́dọ̀ ọjọ́ gbọ́dọ̀ jẹ́ aláì serious nù wa bẹ́ẹ̀ náà ni ìyá náà tó ṣe pé wọ́n ń lo hijabu hijabu láńlá ni wọ́n ń lò àmọ́ hijabu kéékèèké lọ́mọ rẹ̀ fáwọn ọmọ tiẹ̀ láà. kódà àwẹ̀ àwẹ̀ ìyẹn máa fi ń tírèèni àwọn ọmọ ìyẹn máa fi ń tírèèni àwọn ọmọ kéèké nínú Sahih Bukhari Rabi'a bintu Mu'awiz ó ní arsala rasul nabi sallallahu alayhi wa sallam gadata Ashura ila qura al-Ansar inú Ànábì sallallahu alaihi wasallam ó rán àwọn èèyàn níjọ́ kan láàárọ̀ ọjọ́ tí wọ́n ń gbààwẹ̀ Àṣúrà ọdún kan lẹ́bi kọ́ dé Màdínà ní àárọ̀ ọjọ́ Àṣúrà ọ̀hún ó wá ní káwọn kan lọ sí àwọn gbèríko tó wà ní Màdínà ó ní kọ́ sọ fún wọn pé man asbaha muftiran pé kọ́dà ẹni tí ó mọ́júmọ́ lẹ́ni tí ó gbààwẹ̀ ó lánìyàn àwẹ̀ nínú ìjọ aṣúra yẹn ó ní falẹ̀ tí mà bà kéye tọ̀sọ́ ọ̀yọ́ òmìhì má ṣìnú ma gba yọ yẹn so wàmẹ́n ọ̀fà ẹ̀sọ́ ìmọ̀ àmì tó ṣe pé wọ́n tó yẹ pé o jí lẹ́nu tó ń gbà wẹ̀ falẹ̀ tún na gba yẹn so kọ́lẹ̀ ربيع بن معوذ أني فقلنا نصومه بعد wọ́n láwọn náà wá ń aṣúra fáwọn ó wá ní wàlú sọ́wémú ṣègbòyà nànà kódà a tún máa ń pa àwọn ọmọ wa náà láṣẹ káwọn náà gbá ọ̀yà àwọn ọmọ kéékèèké ẹmọ wa wò ó wá ní wà nájẹ àlùlẹ̀ òmùlọ́ọ̀bà mínal ehin ó ní àwọn wa gbé kinní kan bí òwú tọ́mọ fi ń ṣeré àwọn ọmọ wa gbé lé àwọn ọmọ yẹn lọ́wọ́ tó bá di kó bá ti fẹ́ láwọn ó ṣinú onífà ìdá àbàká àhàdúhùm àdàtọ̀ àm tẹ́nìkan bá ti ń sunkún pé èmi ò jẹun èmi ò jẹun èmi ò jẹun nínú àwẹ̀ àtọ̀ ìná zaak àwọn agbékiní yẹn fún pé gba mọ́ fi ṣeré mọ́ fi ṣeré àwọn kéré hùn pé gba mọ́ fi ṣeré àbí kí ọmọ pọ́nmé ké pé wò ó mọ́tìnù mọ́jà rẹ̀ o ń fò ń ra ẹyin fún wọn lọ́sàn-án tó bá dìgbà tó bá fẹ́ sínú ó ní báwọn ti máa ń ṣe fún wọn nù ó ní hátà يكون عند الإفطار توفي واتبه تيتي توفي واتبه تموشينا لا ما كيكي so wọ́n bá wọn ṣe máa ń tírìn àwọn ọmọ wọn fún ẹ̀sìn táwọn nìyẹn so náà ní kẹ́ni tó bá fẹ́ kí ọmọ obìnrin òun kọ́ ya dáadáa èèyàn máa tírìn fún ẹ̀sìn kí ǹjọ́ mọ́ndé ta ní gbà rẹ̀ máa ra mineral méjì fún ọ lápèjúwe wọ́n tó bá gbà so torí tó bá gbà ní monday yẹn tó bá tún di tuesday máa tún fún wọn náà nítorí kó gbà níjọ monday so láti fi encourage àwọn ọmọ yẹn fún ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan ẹ̀sìn yòókù náà gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan ẹ̀sìn yòókù náà pàtàkì jùlọ ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ àkídà so yóò jù kó mọ yí àwọn ọmọ yẹn láti kéré yóò mọ ṣàlàyé fún wọn bí kò dá kí wọn mọ ṣerú nǹkan báyìí o. so eléyìí islam ọ̀fẹ́ o ọlọ́mọba ọkọ̀ oṣù ni o níbo lọ́mọba wà kódà àwọn ẹlòmímọ̀ ń tún àwọn ọmọ rẹ̀ débi pé kí ọmọ bá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ tí wàá ní sọ pé kọ́lọ́ ń kọ́ bà sírí tí wàá ní ọlọ́wọ́ bà sírí ń ṣe bẹ́ẹ̀ ń ṣe fáwọn ọmọ kéékèèké èèyàn onímọ̀ di ẹ̀jẹ̀ wọn o mọ̀ sọ fún pé wá béèrè pé nílé kéwú ọlọ́wọ́ bà ọkàn nímọ̀ ìjọ ní tọmọ náà bá fẹ́ ọ fẹ́ yá béèrè fúnra rẹ̀ oníwà kọ́ sọ pé àfà ọlọ́wọ́ bá sí rí ẹ̀rín ó ti ọlọ́wọ́ bá sí rí ká mú kíní báyìí wá kéwú ká ara kíní wá nílé ìwé ọlọ́wọ́ bá sí rí kọ̀mọ́ tí ń o ti mọ̀ pé ọmọ <laughs> fún pé ọlọ́wọ́ bá sí rí ni máa ń kọ́ àwọn ọmọ pé nẹ́bí gbọmọ ìkìlẹ̀ ànábì ni wáyé dá sa ẹlta fọ́tàlélà wọ́n fẹ́ béèrè nǹkan ọ̀dọ́ náà ni kò tún béèrè ìyẹn máa ń jẹ́ kíní yẹn kó yé yàn pàtàkì jùlọ ọmọbìnrin tí má tọrọ nǹkan lọ́dọ̀ yàn ìyẹn má tọrọ jẹ má má tọrọ nǹkan jẹ lọ́dọ̀ yàn má nítorí bá ti méjì béèrè lọ́wọ́ mi àbí kò béèrè lọ́wọ́ màmá rẹ má tọrọ jẹ so má ṣojú kòkòrò nǹkan so àti kékeré náà lè ti máa kọ́ wọn lára ọ̀nà tí yẹn tún lọ fi ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ òun náà ni pé yóò tọ́ṣù lè tàfí fúlẹ̀ ìtàdé alàtọ̀gìyàn àwọn ọmọ kéèké tí yẹn bá fẹ́ máa tọ́ wọn èyí jẹ́ kí èébú kọ́ máa pọ̀ kí ọmọ bú ọmọ kí ọmọ bú ọmọ kéékèèké ọmọ bú ọmọ obìnrin ó wù ní ẹ̀ òun ń ṣe rẹ̀ èyí bú ọmọ ní ọ́ òpònú so àbí bóyá ọmọ yẹn ó fèlè ní skul àpòjú rẹ̀ níbi kó bú ó encourage ẹni wọn náà múra múra múra múra múra múra múra so torí pé kí ni tí wọn bá ti ń bú ọmọ kékeré èèyàn ti ń lé ọmọ yẹn jìnnà síyàn nìyẹn so àwọn ọ̀nà tí wọn fi ń tọ́ ọmọ kékeré náà ni pé kí wọn fa ọmọ yẹn mára kọ́ ọmọ yẹn jẹun kódà tí àwọn tó ń jẹ́ àwọn onítọ́rọ́bíyà tó mọ̀ fi mọ̀ pé ara tó mọ̀ mú ẹ̀kọ́ rinlẹ̀ kì í sọ ọmọ téèyàn bí o ọmọ téèyàn ń pàdé ní skul ara tí mọ̀ mú ẹ̀kọ́ rinlẹ̀ sínú ọpọlọ rẹ̀ oníkọ́mọ yẹn rí pé ẹni yìí ó fẹ́ràn o kọ́mọ yẹn kó rí pé tíṣà mi yìí mi yìí láìkì mi kódà tí o bá nà yóò ti pé àfọ̀ ọ̀nà jàmbá àbí tíṣà ọ̀nà jàmbá tòbí ẹnì kọ́ mọ̀ ní nǹkan tẹ́ bá ń nà gan yóò tó lè mọ̀ ní sọ́rí mà sọ́rí mọ́mí ẹjọ́ mọ́mí ẹjọ́ so yóò sì ní ẹ má bínú náà ni kúrúkọ́ mi yẹn rí pé kìí ṣe pé bóyá ìkórìíra ni èèyàn ní sí òun òun ni pé èèyàn kì í fi ọwọ́ líle ìbálò mu ọmọ ẹ̀rí pé mo sọ lẹ́ẹ̀kan pé kí èèyàn wọlé káwọn ọmọ máa sá gúlógúlógúló káàkiri kò dáa kí wọ́n abílẹ̀ pé ní à bàbá tó burú lèmi bàbá tó le tẹ́rẹ tó bá ti rí ihun tí bàbá tó le ihun tí máa ń dá sínú gbèsè ayé àwọn ọmọ kò ní yóò mọ̀ pé á ah, kán ní kéèyàn dẹ̀ gẹ́gẹ́ bá nẹ́bí ṣe wíwẹ́ lọ́wọ́ sí fún ànẹ́bí pé ọ̀là tàfọ́ gọ́n gọ̀ọ́lì zọlkọ́lì làǹfà dúmìn hàwùlì ẹni tó bá le jù mọ́ ma ẹwà rí mi yóò wá sá kó lé kọ́dà àwọn ọmọdé wọ́n ti dàgbà wọ́n dàgbà tó bá ní tó bí ọmọ ọdún fifteen báyìí gbogbo wọn ti túká lé lórí àwọn burú bàtọ́ nípa àwọn ti lè fán ewé àwọn wọ́n láwọn ò lè gbé pẹ̀lú ìyá yìí àwọn ò lè gbé pẹ̀lú bàbá yìí tò torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fi ń gbé pẹ̀lú rẹ̀ wọ́n kàn fi ara dà ní fún òsì tí mọ ọ̀nà tí àwọn abilé rí bi yọ tó kò dá kí ọmọ kó rí òbí rẹ̀ sí ẹni tí ah, àwọn òbí wọn burú púpọ̀ jù at the same time kì í ṣe pé wọn agbàgbẹ̀rẹ̀ kì í pé wọn agbàgbẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ló ní bí o ti balance gbogbo ẹ̀ sòrò àwọn nǹkan yẹn nǹkan tí yẹn gbọdọ̀ mọ̀ láti ti bá ọmọ kékeré lò náà ni eléyìí ẹ wà nẹ́bí sallallahu alaihi wasallam bá ṣe nípa nẹ́bí ó ní àánú tó ó sì máa ń kẹ́ àwọn ọmọ kéékèèké ṣe bá nẹ́bí náà ní ọmọ tó fọ́ ọmọ pé tí ọmọ jágbe lọ pé kúlù bíi ẹ̀mí nìkan fọ́ tó lè jẹun omi ìpè bí ẹ ṣe lóun ń ṣe ẹ̀dẹ̀ pẹ̀lú ọmọ òun láìkè ọmọ tó ìyẹn omi ìpè kọmọ wa pàṣẹ fún un àbí kò kọ́ ní nǹkan tó dáa so kúl bí yaminik sami lọ súnmọ́ kúl bí yaminik ṣe bísímìlá jẹun pẹ̀lú ọwọ́ tó rẹ so ẹnìkan méjì náà ni ànábì bá ọmọ yẹn lò bí ṣe máa ń dẹ́ pẹ̀lú wọn bẹ́ẹ̀ náà ni kì í sì ní lára láti pa wọn ní àṣẹ nǹkan tó dáa sẹ́lẹ̀ míì yóò lóun nífẹ̀ẹ́ ọmọ ni àmọ́ kò ní lè pè sákìyèsí kò ní lè pè sákìyèsí kódà sòbí yóò gbọ́dọ̀ lẹ láti pé kọ́mọ́pọ́ ọmọ sákìyèsí lẹ́nà ni kò gbọ́dọ̀ lẹ láti má lè máa bá a wí nígbà tó bá ṣe nǹkan tí ò dáa tó bákan náà ara ọ̀nà tí ẹmọ fi ń tọ́jú ọmọ pàtàkì jùlọ ọmọbìnrin má fi ìyàtọ̀ sáàrin àti àwọn obìnrin níbi nǹkan tí ò sí yàtọ̀ ń bẹ̀ tó bá ní yàtọ̀ èèyàn fi sí ètí ò bá ní yàtọ̀ kí ọmọ fi sí kí wọn ní bóyá nìsí lápòjú yìí ó fẹ́ ní kí ọmọ ọkùnrin kó lọ lè kọ́ kọ́ lọ síbi tàfíìzù Qur'an kọ́ wá ní wọn nìkan lọ́ọ́ lọ sí tàfíìzù wọ́n mú doni yìí wọ́n nídìí rẹ̀ à irọ́ o nítorí wọ́n bá fún ọmọ ọkùnrin lẹ́kọ̀ọ́ fún ọmọ obìnrin náà ní irú ẹ̀kọ́ yẹn so kí ọmọ yẹn fi rí pé àwọn méjèèjì náà ni àjọ ní ẹ̀tọ́ láti kọ́ ẹ̀kọ́ kàmọ́ kí wọ́n ní pé ọmọbìnrin ní ah, yíyàtọ̀ ọmọbìnrin bá sọ̀rọ̀ léyìí ìṣesí tí Ànábì sallallahu alaihi wasallam tí ó ṣọ́ wa lára ń bẹ̀ ni tó bá kan náà arọ̀nà tí ẹ̀mọ́ fi ń sọ ọmọbìnrin òun náà ni kéèyàn ó ṣọ́ kéèyàn tọ́ àtàwọn ọmọkùnrin náà lórí ṣébùdó sírì Kama máa ṣọ́ àṣírí pọ́míkì máa ní àṣírí ni yẹni pé kí ọmọ jẹ kọ́ ọmọ kan jẹ́ olófòfó ṣẹ́rin jọ́ tẹ́nìkan bá ti ṣe kíní kan tà bóyá èkejì rẹ̀ sọ̀rọ̀ kan fún un èkejì rẹ̀ sọ̀rọ̀ fún pé òun ní kíní kan àbóhun ọwá bá bàbá rẹ̀ pé ẹ̀yìn Ibrahim ó ní kíní kan nínú ilé pé ìrànlẹ́ olófòfó lóòfó ni ọ́ at the same time kẹwàá pé Ibrahim náà pé ń gbọ́ ń bolo tí rí kìíní yẹn so ya paná òfófó èèyàn ti paná títọ́ ọmọ tí òun náà fẹ́ mú nǹkan lè téèyàn gbà so tí o pé nǹkan yìí ti ṣe nǹkan tí ó jẹ́ nǹkan àwọn tó wá pé nǹkan burúkú ni ìyẹn rí ẹ̀ńkọ́ lẹ́jọ́ pé ti rí ẹni tó ṣe wá sọ fún mi o bá ti rí ẹni tó ṣe wá sọ fún mi o so ìyẹn máa ń sọ ọmọ pé kọ́ mo ń ní àṣírí irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí Anas bin Malik radiyallahu anhu oníjọ́ kan òun jáde òun pẹ́ kóhun tó padà wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní anabi ló sì rí òun anabi wa rán òun níṣẹ́ ìgbà tó ń wá dé màmá òun wá sọ fún un pé ah kí ló dé tó pẹ́ dé lónìí báyìí má habasak wọ́n ní ba'athani rasulullah sallallahu alayhi wa sallam li hajatin ó ní ànábì lónìí lọ́ba àwọn ṣe kíní kan wà pọ̀tọ́ nǹkan yẹn obìnrin yẹn wá ní máa hajjatu kí ni nǹkan tá ànábì ni ọlọ́ ṣe anas bá ní innaha sirrun ó ní àṣírí nǹkan yẹn o yàrá ẹni la tuhaddisanna bisiri rasulillah sallallahu alaihi wa sallam ahadan kò béèrè pé sọ àṣírí yẹn fún mi ó ní má sọ fẹ́ni bọ́dí o àtẹ̀mí gan má sọ fún mi sùyẹ́ máa ń jẹ́ kọ́mọ jẹ́ ọmọ tí ó ní àtírí tí ò ní jẹ́ olófòófó ṣé bá fẹ́ mọ ẹ̀rí pé tí ayé bá fẹ́ kọ́mọ yẹn lófòófó yóò bí pé ó yá sọ nǹkan òun fún mi ń kọ́ lófòófó nù. so bákan náà inú àwọn nǹkan tí èèyàn gbọ́dọ̀ kíyèsí lára nǹkan tí èèyàn máa fi ń tọ́ ọmọ òun náà ni àwọn tó ń jẹ́ ọ̀rẹ́ àti àwọn alábàágbé nínú àwùjọ tí ó gbọ́dọ̀ mọ́ ṣàkíyèsí rẹ̀ tó kí wọ́n mọ irú àwùjọ tọmọ yẹn ń gbé ṣerú àwọn ọmọ tó ń gbérú àwùjọ yìí ẹ lè fi wọ́n wé àwọn ọmọ tí ń gbérú àwùjọ Ìlọrin kò jọra wọn ọmọ tí ń gbé Èkó tí ń gbé sálẹ̀ Èkó kò yẹ lè fi wọ́n ọmọ tí ń gbé lọ́rin kò wọn rárá so iná nìyẹn gbọ́dọ̀ wá tún ní àlékún àmójútó lérí ọmọ tí ọba tọ́ nírú àwùjọ yìí àwọn kan náà níta ń gbé bẹ́ẹ̀ àwọn kan náà wọ́n ti ń wà ń bẹ́ẹ̀ tó bákan náà ìyẹn gbọ́dọ̀ lákìyèsí nípa mu'allimul abna àwọn tí ìyẹn bá fẹ́ fi ọmọ sí lọ́dọ̀ pé káwọn bá wọn tọ́jú rẹ̀ bóyá fúnlékéwú àbí fún ìwé so ìròrí ńláńlá ni náà ni ìròrí tí ó jẹ jáde lásìkò yìí tó ṣe pé ní àwọn ilé kéwú kọ̀ọ̀kan tó jẹ́ ilé kéwú súnà wọ́n ti wọ́n á ń dá ilé ìwé kalẹ̀ síbẹ̀ wọ́n á pa méjèèjì papọ̀ ìròrí tó dáa ni o torí pé kí ni ọmọ mi bẹ́ẹ̀ bá ṣe ń tọ́ níbi ilé kéwú súnà yẹn ilé ìwé tí ń lọ yẹn bẹ̀ ni wọ́n ti máa da everything rúmọ lójú wọ́n ti máa dà rúmọ lọ́wọ́ kódà iléèwé ni wọ́n máa sọ fún ọmọ yìí pé àwọn ọ̀fẹ́ ṣòkòtò tí ọ̀kanlẹ̀ ilé kéwú ti ṣe ń lọ níṣẹ́ wọ ṣòkòtò tí ọ̀kanlẹ̀ wá ilé wọn ti láwọn ọgbà yìí ọmọ ẹni òun lọlé kéwú ó fi dé bí ipò pé ó ti ń lọ hijabu skul wọn sọ pé náà àwọn ọ̀fẹ́ pé ọ̀rọ̀ amú ọmọ yẹn ti tó ṣe pé méjèèjì ó ti papọ̀ lára rẹ̀ ṣe pé àtiwé àti kéwú yóò rí méjèèjì gbà lẹ́ẹ̀kan náà tí ó sì ní ní ẹ̀sìn ẹ̀la tó tó jẹ́ àlékún fún un tòtórí máa ń jẹ́ ìṣòro ńláńlá gan kọ́dọ̀ ọmọ mi ibi tí ọmọ mi máa ń ṣe dé ni pé tó bá ń lọ sí skul lára àwọn ìṣòro tó ọmọ mi máa ń fèsì ni ọ̀gbìn ti di bí ọmọ bíi fourteen fifteen years ní secondary school ó ti ń lo kìmọ́ọ̀rù nílé skul sì ni wọ́n ní àwọn ọ̀fẹ́ kìmọ́ọ̀rù bóyá bẹ̀rẹ̀ náà wọ́n ní dé ṣé ẹ̀wà ni kó kúrò ní skul nìyí nígbà tí wọ́n sọ fún àwọn ọmọ yẹn ni pé hijabu rẹ tó bá ti ń jáde ńlé gbé wọ̀ lórí kòfi lérí yúnífọ́ọ̀mù rẹ kọmọ wa wọ̀ lọ bẹ́ẹ̀ títí tó fi di ẹnu géètì skul ipò tó bá aláwọ̀ rẹ kó gbé wọnú inú skul tó bá fẹ́ wọ kíláàsì rẹ kó wá kà kó jù sínú báàgì rẹ tó bá ń fẹ́ jáde padà kó tó gbé wọ̀ kó tó mọ̀ bọ̀ wá bẹ́ẹ̀ tó wà láyé sẹ́nu àwọn ọmọ tí ń ṣe bẹ́ẹ̀ náà àmọ́ kìíní yẹn kò lè dàbí kó jẹ́ pé irú tí tó ń ṣe náà nínú nínú skul náà nìyẹn so gbúrú àwọn nǹkan yẹn lèyẹn máa fi ń mú ìdàgbàsókè bá ẹ̀sìn ọmọ àti láti fi ṣọ́ níbi wàhálà nù gbà a ti sọ̀rọ̀ ti wasailul i'lam àti àwọn nǹkan tí wọ́n ń rí ní ààyè ìròyìn ní pé gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú social media so bákan náà ìlú tí ọmọ ń gbé àti àwùjọ tí ń gbé ó pàtàkì bákan náà láàrọ̀ náà tí àwọn ọmọ fi ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ǹjẹ́ lúlu ọmọ ọmọ obìnrin ǹjẹ́ ń bẹ ní ọ̀nà táwọn fi ń kọ́ mẹlẹ́kọ̀ọ́ kọ́mọbìnrin ọṣẹ ká lù ntí àwọn afáà ṣe lálàyé lórí eléyìí ni pé èèyàn máa ń ma nature ọmọ kọ̀ọ̀kan èèyàn máa dààmú ọmọ kọ̀ọ̀kan òbí gbọ́dọ̀ kíyèsí rẹ̀ bọ́mọ rẹ̀ bá ṣe rí ọmọ mi ń bẹ ọmọ aláìgbọ́rọ̀ ni tọba sọ pé dákẹ́ yóò dákẹ́ náà ni ọmọ mi kò sì ní dákẹ́ àbíkẹ́ padà fún kó yóò rẹ̀ jẹ́ ọmọ mi ẹ̀ tó gbá ń kó náà yóò tún máa bá ń tó náà ni ló ti àwọn ọmọ tó ní ti eléyìí ẹnu táwọn eléyìí kìíní ṣe òun ni bẹ́ẹ̀ náà ni ó ṣe wá ṣọ́ àwọn ọmọ obìnrin téèyàn ní náà èèyàn mọ̀ èyí tó ṣe pé tó bá ti jágbe máa kọ́dọ̀ mọ̀ nílẹ̀ tó bá jágbe máa lásán yóò ti bìrì kọkàn wọn ní àbùkù yóò ti máa sọ fún ọmọ mi láìkì rẹ̀ láyé rẹ̀ kí kọkàn lábùkù àbí kó bu pé ṣé nǹkan ṣe ọ́ ni ó lè bu sẹ́kùn kọ́ máa sọ fún irú ọmọ yẹn kò nídìí kó ní pé ẹgbàá lọ́mọ kó kò nídìí ẹgbàá tí ìyẹn bá ṣẹ́ ẹ̀ ntí máa ń wí òun náà ló fi ntí máa ń fẹ́ bó ti máa ń ba wí náà lọ́ba rí pé kí ni máa ń dààmú rẹ báyìí kí ni kankan oṣù tó náà nù tó lọ́sọ́ ààrẹ o mi láìkẹ́ o oṣù tó náà nù. ọmọ mi dẹ̀ ní kódà ojú lásán ọ̀ràn ọmọ mi tóbìnrin bá ti wù lásán báyìí ó ti mọ̀ pé àwọn láìkì kan tó ń ṣe nù yóò sọ̀rọ̀ alọ́pàá nǹkan yẹn sí irun tí ọmọ fi bá wí náà nìyẹn ọmọ mi sì ní tó yẹ pé gbalọ́ ẹ̀kẹ́yìn òfun ìyẹn òfun ní ẹgbàá yẹn náà ni òun tó o bá fún ní ẹgbàá kọ́rọ̀ ọmọ mi yóò fẹ́ lè wá fún ọ ní ọrùn mọ́lẹ̀ àbí ọmọ bàǹkà yẹn jẹ́ lójú rẹ̀ gangan wọn ni àyíká yìí kọ́ ìwúlẹ̀ fi gbọ́mọ yìí báyìí àwọn àtọ́ ọmọ tó yẹ kẹ́ ẹ̀ nà ni ẹ̀ nà tó bẹ́ẹ̀ náà ni ọmọbìnrin náà ìtura kéèyàn ń nà àwọn àfáàní kéèyàn ń nà àmọ́ ò nínà yẹn náà ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ànábì ní inna rifqa la yakunu fi shay'in ìlà zanahu gbogbo nǹkan tó bá ń jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ẹ bá fi ṣe nǹkan tí ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe nǹkan yẹn ànábì ní nǹkan yẹn ó sì dáa mo rántijọ́ kan bàbá kan ọmọ wọn súnmọ́ mi ọmọ yẹn ti tó bí ọmọ bíi ó ti lé twenty five so wọ́n ń fa wàhálà ọ̀rọ̀ àṣekúnlẹ̀ àkúnlẹ̀ bàbá wọn wá ní ìgbà tí bàbá yẹn rí mi wọ́n wá ní bá rí lágbájá tó bá dúró kí ni igi yìí fi fọ́ orí rẹ ni mo ní alájí mo ní ẹ̀rọ tó gbé fọ́ lórí ṣẹ́rọ̀ tí mi sọ fún yìí ẹlẹ́kọ̀ọ́ ni yóò ẹ kàwé bẹ́ẹ̀ bá fọ́ níbi ní rí tó bá ti bẹ̀ bọ́sálì kìyàmọ̀ ṣe pé ẹ kàǹkan nu ara rẹ balẹ̀ mo ní aláàjì èèyàn lè bínú kí o ti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bínú ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi bínú sí i gba pé nǹkan tẹ́ fẹ́ ni àmọ́kẹ́ ní <clears throat> wípé fire by fire ni wàhálà lálá ló padà dálẹ̀ o mo wá ka hadith yìí fún ọ ìkà lẹ́bi ni gbogbo tí ń jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé tí ẹ bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe nǹkan nǹkan yẹn ni máa ń dà ní mo ní ẹ bínú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìyẹn lè bínú pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí yàn ìyẹn lè nà yàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn pé ọ̀nà òun ti nà ní gbogbo tó bá rí ọkẹ́ ń falẹ̀ gba lójú ọ̀n falẹ̀ àá ah, èèyàn ah. náà yàn nínà tí ọ̀dà nìyẹn kódà nẹ́bí gan sọ wípé tẹ bá fẹ́ náà yàn o ẹ jìnà sí ojú ẹ má fojú náà yàn ànẹ́bí sọ lọ́wọ́ àlùsọ́dà kódà àdìsí wa pa nàbí àwọn òrí ká nàbí fi ọwọ́ rẹ̀ nà yàn rí ànábì ní wọn làwọn òrùka ànábì fọ orin rẹ àmọ́ at the same time náà ànábì sọ pé sẹ́bà ń na ọmọ o ìtẹ́kù ojú mánilá tọ́dúró ibú àìlẹ̀ ojú à ẹ má báyà lójú ẹnì kó ti máa rìnyàn láàgán tẹ́lẹ̀ bá fẹ́ bọ́mọ ìlú ni máa di gbájúlù ẹ̀ so kò dáa kí ọmọ di gbájúlù ọmọ náà níbò míì náà níbò náà ara ọ̀nà tí èèyàn ọmọ òun náà ni pé èèyàn kì ṣe àdéhùn tí mọ̀ pé ò ní ṣe fọ́mọ tí èèyàn bá mọ̀ pé ní ṣe ládéhùn èèyàn gbọ́dọ̀ ṣe fọ́mọ yàn torọ́ ọmọ yẹn mọ̀ rí ọ pé òkùrọ́ lè yàn kódà ìyàwó yàn yín lè parọ́ o tòkí àmọ́ ìyàwó lè ṣe mẹ́wàá fún yàn tó tí ó jarí àmọ́ ọmọ wọn ló bí kí lọ́mọ parọ́ funfun iná lànà ìfi ni pé nínú àwọn tí ọlọ́wọ́n bò nífẹ̀ẹ́ sí òun náà ni mẹ́lìkún kẹzà ẹni tó ti wà nípò agbára tó ti wá ń parọ́ wọn ni gọ́vùnà kí ló ń parọ́ fún wọn náà jẹ́ aláṣẹ lérí ọmọ yẹn kí ló ń parọ́ fún kò nídìí kó parọ́ fún un òdodo fún un tó bá fẹ́ sọ rá n tí ń ṣe fún ọ lélẹ́yìí n tí ń ṣe fún ọ lélẹ́yìí tó bá kan náà nínú àwọn ọ̀nà tí ọmọ fi ń tọ́ ọmọ obìnrin òun ni kí èyí ó ṣe husnu ikhtiyar zawj ìgbà tóbìnrin yẹn bá fẹ́ tó bá kó bá fẹ́ lọ́kọ kò sí tó burú ń bẹ̀ kọjá pé èèyàn lèyìn ó ṣe sábàbí tí ó fi rọkọ èèyàn náà máa ń fà bàbá mi yóò lóun lòun fẹ́ fọmọ òun lọ́kọ àmọ́ ò ṣiṣẹ́ yẹn láti lẹ̀ ọmọ yẹn ò fúrì sí ọ kò lè bọ́ sọ̀rọ̀ so bó ló ṣe fẹ́ bá a sọ̀rọ̀ nígbà tó wá di pé wá di táìmù tó fẹ́ lọ́kọ lọ́wọ́ ni ọmọ pè sí tòsí rẹ ọmọ alọ́mọ ọmọ náà kọ́ mọ̀ kí ni wọ́n kàn mọ́ strange sí ni tó bá kàn yọ kí ni tí wọ́n yẹn ẹ́ abájọ àṣentí àbúfẹ́ ṣe ni so àwọn tó mọ náà ti rí pé ó ti wà pẹ̀lú òun láti lẹ̀ ẹ́. ó fà wọ́n mọ́ra kódà pàtàkì jùlọ ìyá ìyá máa rí iṣẹ́ yẹn ti gan náà ni kò fi dá kí distance kó wà láàrin òbí sọ́mọ ní àyè nílé súnmọ́ rẹ ní pàtàkì jùlọ ọmọbìnrin sí rẹ̀ so ọgbọ́dọ̀ lọ tí ó náà fọ̀rọ̀ lọ ọmọbìnrin míì gbogbo tó bá ń rí tàbá yẹ wà sọ fún ìyá rẹ̀ nílé yẹ wà sọ pé káì kódà ìjọ tọkùnrin mi bá pè pé wá òun ọ̀fẹ́ ọ yóò sì lọ sọ fún ọmọ rẹ̀ nílé pé ẹ gbọ́ nǹkan tí kìnnì kan sọ ẹ wà gbọ́ ìyá wọn ti wà yà rí wa bá pé wá o mọ̀ mọ̀ bọ́mọ̀ mi dẹ́rù kẹtẹkẹtẹ wo kí ló fà á tó fi rírù yẹn ṣe ó fúrì sọmọ yẹn ni ìyá yẹn náà fúrì tòun náà fúrì sí àwọn tòun náà ni pé ara ojúṣe ni kéèyàn tí ó wúlò fún un nínú gbèsè ayé rẹ̀ àti níjọ́ gbòmí àkèyàmà rẹ̀ so gbogbo ẹni tí ó bá gbìyànjú láti ṣe irú eléyìí òun ni Ànábì sallallahu alaihi wasallam náà ní ń ṣàlàyé pé ẹni tó bá tọ́ ọmọ látọ̀ yanjú ẹni tí tọ́mọ yẹn jẹ́ ẹlẹ́sìn ọlọ́run ọlẹ́sìn ó lè dáyé gbé fún ara rẹ̀ pẹ̀lú ẹ̀sìn ọlọ́run pẹ̀lú ẹ̀kọ́ ayé náà Ànábì ni tó bá jọ́gbọ́n ní àkèyàmà ànábì ní irú ọmọ yẹn yóò ṣe sábà bí yóò wọ àlìjánà fún òbí yẹn àbí kó sì dí gàgá fún òbí yẹn láti máa wọ iná so abẹ́lọ́wọ́n bá sí ọlá rẹ̀ ga àwọn ọmọ tí ọlọ́wọ́n bá fún wa ní ọkùnrin àti ní obìnrin kọ́lọ́n kó jẹ́ kí wọ́n wúlò kọ́lọ́n kó ṣe wọ́n ní ọmọ tí ó wúlò fún aláyé àti ní ọjọ́ gbọ́njà kìíyàmà mo sọ níbẹ̀rẹ̀ wípé àwọn èèyàn máa ń ní kàkó fún ọmọbìnrin àwọn ọmọkùnrin látara pé máa ń gbàgbọ́ pé ọmọ obìnrin òun ló kó lọlé rẹ̀ ni ọmọkùnrin òun ni ọmọ múléró ìròrí yẹn ìròrí tó kúrú ni àìmọye ọmọkùnrin tí pé ti ń bẹ́ńlé bàbá rẹ̀ eré kò wúlò rárá àìmọye ọmọbìnrin tó pé yàn gan mà tó òun gan ni wọ́n ń wúlò fáwọn òbí jù ó ń wúlò fáwọn òbí ní bàbá àti ìyá tó pé obìnrin sí ni tó tó ṣe kókó òun náà ni kí yàn bẹ lọ́hùn kó fún yàn ní ọmọ tí yóò jẹ ọmọ oní àlùbáríkà tó abẹ lọ́hùn gbogbo àwọn ọmọ wa tó náà bá fún wa kó ṣe wọn ní ọmọ àlùbáríkà àwọn tí wọ́n tí ì ṣe bí àwọn òbí wọn ṣe ń fẹ́ kọ́lọ́mọ́ṣàjẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀. فلوك بابا أيها قد أسدادا فولا جوك وشوري سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أصفك واتوب إليك